وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة بالضلالة وكل ضلالة فهي في المهد أعوذ بالله سبحانه وتعالى من النار ونسأله الجنة وما قرب إليها من قول أو عمل إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí a mú ọjọ́ kalẹ̀ fún ní ṣùgbọ́n títí wà nínú ìmọ̀ ọlọ́run ká tó mú ọjọ́ ìyàgò tí àwa fẹ́ bẹ̀rẹ̀ ètò bákan náà èèyàn tó fẹ́ wà ń bi ìjókòó àti ẹni tí ò ní lè wá ṣùgbọ́n tó náà gbọ́ nípa ìwọ̀n kò ń fẹ́ wá àtẹni tí ò ti ẹ̀gbọ́ tẹ́lẹ̀ tó ń ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ lénìí àtàràkúwà náà kọ́lẹ̀ kò fẹ́ wá tí rẹ̀ níbẹ̀ dẹ̀ǹdẹ̀ ń bí lónìí lẹ́yìn jẹ́ kan nínú àwọn tí a gbọ́dọ̀ nígbàgbọ́ nínú ẹ̀ nípa gbogbo nǹkan ó ti parí sínú ètò Ọlọ́run àwọn náà gbé láti lọrin tá à ń kọjú bọ̀ yìí pé ká lè mí tọ̀ kọ́dàgò kan ti fẹ́ lò ká tó gbéra. arìn tó bá jásí pé ẹsẹ̀ nìyẹn fi ń rìn ni kò sí bá ṣe fẹ́ ṣe ẹsẹ̀ àti fẹ́ kádànù láwọn eré ta sá tàṣà nígbàgbọ́ wípé ẹni tọ́lọ̀ àbọ̀ bá kọ ikú rẹ̀ mójú òpópónà kò ní kú síbẹ̀. ó wà nínú ètò ọlọ́run pé a fẹ́ débí tí ò bá sínú rẹ̀ ní àwa náà ní náfàdà àti ríbidé ẹ̀pọ̀ kan ṣoṣo ni ọlọ́run ọba náà kò rújú kọ́lọ́run ọba òbí ma ẹ̀rí tó bá já tó bí ma ní tàlà bá tàbá kọ bí ọlọ́run kò bí ma torí pé tó bá yẹ kó bí ma ní báwo ni àwọn màlẹ́kà ìbàjẹ́ jẹ́ tọ́lọ́run láwọn tó jẹ́ pé àwọn kì í tún dẹ́ṣẹ̀ láwọn kì í jẹ wọn kì í mú irúsìn ọlọ́run ọba lápọ̀nlé ni wọ́n. ó bá sọ ọlọ́run ọba bímọ ni kí àwọn àlejò náà ìbá claim báwọn náà jẹ́ tọ́lọ́run ìṣèmáwá jẹ́ èèyàn àmàwá máa ṣàfihàn rẹ̀ sọ́dọ̀ ọlọ́run tó bí kàlà èèyàn tó tún jásọ tó náà tún ní ìyá tó dáwọn tí wọ́n bí wọn náà lẹ́jí ó níra ajẹ́rìí pé anábà Muhammad sallallahu alayhi wa sallam jíṣẹ́ ọlọ́wọ́n ọba kan ṣoṣo yìí tá à ń sọ yìí náà ni bánàbẹ̀ wa ayẹ́sá lè tí àwọn èèyàn ń pè ní Jésù lónìí tí wọ́n ń pè bẹ́ẹ̀ tí wọ́n ti kò pera rẹ̀ bẹ́ẹ̀ bóun náà ṣe jẹ́ ẹrú sọ́lọ́run tó kí ẹ̀sìn nínú àwọn ànábì ọlọ́run ó jẹ́ òjíṣẹ́ sọ́lọ́run àbá rán sí àwọn Bani Israel bẹ́ẹ̀ náà ni ànábì Muhammad náà ṣe jẹ́ ẹrú sọ́lọ́run sallallahu alaihi wa ó tún jẹ́ òjíṣẹ́ òjíṣẹ́ sọ́lọ́run àbá rán sáyé tẹ̀ jẹ́ ògbóǹtarìgì kan gbòógì tí ò ṣe fọ́ọ́rọ́ sẹ́yìn nínú àwọn ànábì tọ́lọ̀wọ̀n bá rán sáyé pàápàá jùlọ olórí gbogbo ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ lápapọ̀ ni sallallahu alaihi wa sallama àmì ọlọ́run àwọn tó tún tẹ̀lé wọn nínú àgbọ́yé nínú ìmọ̀ nínú ìdúró ṣinṣin pẹ̀lú ẹ̀sìn nínú ìrìn lójú ọ̀nà bí tánàbí sọ́dọ̀ sọ́dọ̀ mú fẹsẹ̀ wálé pé ká sọ àwọn eléyìí ni àwọn sọ́làfù ti fi wa ọlọ́run ọba kí ó jọ kó ṣàwa náà ní ẹni rí kó fẹ̀ sí kó fi yé wa yékéyéké àbí ọlọ́run kò fọ ẹ̀mí wa máa kúrò níbi gbogbo àwọn ìdọ̀tí èròkérò ìṣekúṣe ìwàkiwà àti gbogbo àwọn nǹkan tí kìí jẹ́ kí ẹ̀sìn yẹn jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́njọ́ tún wá ṣe lẹ́mìí tún wá ṣe lára tún wá ṣe níwà kó jẹ́ kí a lè ṣe ohun tí ó tọ́ àti tó yẹ ohun tó wà níbàámu ohun tó ní kànáà bí wá ṣàlàyé fún wa títí gbogbo àwa àjọmọ wa bídáyẹta látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn afọ àwa tí wọ́n ṣe olùgbékalẹ̀ ètò yìí àmì ọlọ́run bá jazakumullahu khairan kó bá fáyín ní ẹ̀sán dáadáa nínú kan báyìí náà ni tí alákẹ̀ẹ́ nínú olùwà púpọ̀ aburú ti gbáyé kan bídí àti ráàyè jókòó torípáyé ti gbaṣẹ̀ tọ́ nítorí pé ọlọ́run bá fún láàyè ó jẹ́ káàyè gba òun náà wá ti lọ́ọ̀ṣì fídíò àti fídíò àti rí ìmúlẹ̀ káàkiri. àdúrà táwọn bàbá wa ṣe lánàá ọ̀pọ̀lọpọ̀ pàtó kó bá wa gbà á kó jẹ́ kí ó ti tuntun gbà ju bó ṣe gbà lọ́wọ́lọ́wọ́ yìí lọ kó bá wa pa kó bá wa rẹ bíjà àṣetọ́ni nílẹ̀ pátápátá kó wa fi súnà pàdíjà rẹ̀ kó wọlé afẹ́ súnà lòdòdó bídíà ìrọ̀ ni kó wọlé ilé náà fi ṣe ọkàn àti gbogbo àwa ọmọ ya wa lọ́kùnrin lóbìnrin irújókòó báyẹn jẹ́ kí a mọ pàtàkì rẹ̀ kájẹ sojú kòkòrò rẹ̀ kájẹ má jẹ́ kí lè jẹ́ òpin oṣù jẹ́bẹ̀rẹ̀ yìí kó má pin kó má dẹ̀ tún mọ sírú àyè táwa yìí nìkan. Ah, ah, yẹn àbúkọ́tà fèrò ìdánilẹ́kọ̀ọ́ irú eléyìí gidi gan-an pápá nínú ìlú tá a wà yìí nínú ìlú tó wà lẹ́yìn lẹ́yìn nínú àgbọ́yé súnà ní ilẹ̀ Yorùbá ìlú wa ń bí jẹ́ kan nínú ẹ̀ ẹ̀bọ́ ráàyè gan-an ẹ̀sìn ijó àti eré ipá ìyẹn náà ráàyè gan ṣùgbọ́n islam ọlọ́bẹ̀ yọ ló gbilẹ̀ lọ́dọ̀ tí wá ń bí ṣùgbọ́n alhamdulillah ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ọlọ́run ti ń jẹ́ kí súnà náà ara yìí alhamdulillah kọ́lọ́n kó wá lo àwa táwa náà là ń polongo rẹ̀ kó lò wá nínú iṣẹ́ dáadáa fún súnà kó má jẹ́ kọjá sí pé ìkìkì sọ́dọ̀ ara ẹni òun náà ní sẹ́nẹ́kálukú máa sáré ẹ̀ èmi fẹ́ hàn èmi fẹ́ lórúkọ èmi náà jẹ́ báyìí mo fẹ́ jẹ́ tòun ìyẹn náà mọ̀kán ni tó wà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ mi náà lónìí tó lè fi já wa lálẹ́ gan kọ́lọ̀ kó má jẹ́ kí lè wà lẹ́mìí ẹni kankan wa iṣẹ́ pọ̀ ńlẹ̀ tó fẹ́ ṣe kọjá rán dandan yẹn iṣẹ́ ọ̀láhì هذا عنوان àgbọ́yé sáńpè ní التوحيد gbọ́lọ̀n التوحيد gbọ́lọ̀n kan ni tí ò kí ń ṣe àjèjì lọ́dọ̀ ẹni tó bá ti ń gbọ́ súnà yẹ tipẹ́tipẹ́ ọ̀rọ̀ kan ni tó kọ́mọ̀ lọ́dọ̀ wa kọ́lá wọn lẹ́ẹ̀kọ́ tọ́pìkì kan ní yàní sọ́bjẹ́tì kan ní almada sọ́bjẹ́tì kan ní ilé ìdíyà pé ó tún máa wà nínú slavos àwọn ilé kíw kàkiri almada tó kùrán mada tó hadith mada tó astawahid à ń kọ́ òun náà ní àwọn ilé kíw gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé nínú àwọn timetable ti iléèwé náà a máa rí mathematics english economics àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni a ṣe máa ń rí eléyìí náà nínú àwọn mawad nínú àwọn subject eléyìí tá a máa ń kọ́ láwọn lè kéwú à ń kọ́ subject yìí nílé kéwú àwọn àfáà ń kọ́ ni àwọn ọmọ ilé kéwù mọ́ àwọn asọ́rí wọn kọ́ nínú exam kódà tí wọ́n ń gba hundred hundred nínú rẹ̀ ìdí àwọn èèyàn gbọ́ yé dàbí pé tó gbígbó lóhùn yẹn nìyẹn mọ̀fúnmù tawhid àgbọ́yé tá à ń pè ní àtàwhid. kátó sọ̀rọ̀ nípa àgbọ́yé tá à ń pè ní àtàwhid ahlam kátó sọ̀rọ̀ nípa ntáǹpì ní rashid ìta ń sọ̀rọ̀ nípa sáfẹ́ sọ̀rọ̀ nípa àgbọ́yé rẹ̀ ẹjá kọ́kọ́ sọ̀tùmọ̀ tó ń jẹ́ rashid fún wa wọ́n yọ gbólóhùn yìí sẹ́sàrà kẹ́lùmà wáṣàdà ìwáṣìdù tàwáṣìdù jọ̀ọ́lẹ́hùn sí à ń wà àṣìdá ó ṣe kìíní yìí ní nǹkan kan ọṣù ẹlẹ́yìn ẹni máa bí bukari ọ̀rẹ́ tí ṣe present tense àbí kó lè jẹ́ present tense ẹlẹ́yìn ẹni yòówá ṣìlò ìtura jẹ́ mọ́fìyàrú rẹ̀ dárí ìtumọ̀ ní kó ń ṣe ní lọ́wọ́ الذين يوحدون الله àwọn tí wọ́n ń ṣọlọ́run lọ́kan lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n gbà pé kan lọ́lọ́run وهم المسلمون بلا شك kan náà àwa mùsùlùmí àwa là ṣẹwárí tó bá jẹ́ tó bó ṣe rí nìyí kákan wí bẹ́ẹ̀ náà ká dúó èèyàn tó pàgbé kan lọ́lọ́run náà pọ̀ láyé ọjà lọ́rọ̀ rújú nílé tí wọ́n fi da ìsìláàmù rú mọ́ mùsùlùmí lójú lónìí ọlọ́nkánà àbá johnson àbá ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ pé pé gbogbo èèyàn náà ló mọ̀ yìí kan ṣoṣo lọ́lọ́run ọ̀rọ̀yàn náà ló gbà gbọ́ mi àyíkan lọ́lọ́run ṣùgbọ́n táwọn lẹ̀ mọ́ nìkan lẹ́yìn òfẹ́ ṣùgbọ́n àwọn mọ̀ pé kan lọ́lọ́run. ìyẹn làwọn fẹ́ wá ṣàlàyé lónìí wípé rashid yìí bùkátà kò yé wa kó máa jẹ́ ọdún kan náà yìí tó ti ṣàkóbá fọ́pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí tó ti tó fi ń ṣe mùsùlùmí lọ́kùnrin tí wọ́n nígbà tán lọ́lọ́n kanáà là ń sìn wọ́n náà ṣàbọ̀ kí kò ṣàbọ̀ pẹ́ kò ṣòro ṣànáà kò sì kí ń ṣòkùn bẹ́ ṣùn wó yẹn o ó ní ìdílé gẹ́gẹ́ gan wáṣọ̀dé wọ́n nílò mí kò ń kírun kì ń gbà rẹ̀ ṣùgbọ́n mọ ọlọ́run jẹni tí ń kírun tó ń gbà rẹ̀ lọ ẹ máa bá wọn náà sọ̀rọ̀ wọn máa tó kí pé àbá mo bẹ̀rẹ̀ ọlọ́run jìn lọ ọlọ́run jìn lọ ṣé ìmọ̀ ọlọ́run ni aláwàdà lórí fídíò náà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa ọlọ́run nígbà tó mọ ọlọ́run ẹ máa wá rí ọ̀rọ̀ rẹ̀ bó ṣe ń wọlé tó ń jáde a máa tẹ̀sí bẹ́sẹ̀ ilé iná mọ̀ pọ́lọ́wọ́n bá ń bẹ ṣùgbọ́n kò gbàgbọ́ yé gbólóhùn tàfíìdù yìí. ìwọ̀n làmáàrún kọ́sàmù tàfíìdà ilá sọlá àtàtì ọ̀pọ̀pọ̀ àwọn olùmọ̀wá nínú ẹ̀sìn wọ́n pín sáà ní tàfíìdù wọ́n pín sọ́nà mẹ́ta alákọ̀ọ́kọ́ nínú ọ̀nà tí wọ́n pín tàwàfíìdù sí tí kọ̀ọ̀kan jẹ́ bùkátà sí àlàyé tó kún kẹ́kẹ́ ilẹ̀ tí ìsìláàmù wa ti gbọ́dọ̀ yé wa ká tó lọ. ká má gbàgbé wípé tàwàfíìdù ta fẹ́ ṣàlàyé kan nínú àwọn ohun tó gùn léyìí ohun gangan ni foundation Islam. Tawhid wọn ni foundation Islam ẹwọ bí ìgbìta jókòó sínú kọ́pàndì rẹ̀ yìí tí foundation ìjọ́lùwò fi sọ ní foundation rẹ̀ ò bá dá tí foundation àwọn ilé yìí tí ò bá dá tọ́mbà wá gbé gbogbo tó gbélé lórí ilé lórí òtún dájú ni pé ilé yẹn abẹ́rẹ́ sí crack abẹ́rẹ́ sí sán àlà pẹ́rẹ́pẹ́rẹ́ àti wáyá abẹ́rẹ́ sí máa wálẹ̀ ìgbẹ́ kan ya àti gbogbo rẹ̀ dàrú lórí kíni pípín foundation yẹn ò dáa yẹn láyẹn ni kí wọ́n lò síbẹ̀ instead of sixteen mm láti ṣe àkọlọ̀ yàmí tẹ́lá bóyá wọ́n wá lò ten mm àbí twelve mm sìmẹ́ǹtì tó yẹ kí wọ́n ṣe ní ten bag nígbà tí wọ́n fẹ́ mí tiẹ̀ mọ́yẹ̀pẹ̀ àtòkúta tí wọ́n ti mọ̀ kalẹ̀ àti ní five bag. sẹ́rí gbogbo àwọn kíníyẹn tí ò tó iye tó yẹ kó tó yìí á fún tí wọ́n bá gbélé lórí. ṣùgbọ́n táwọn tó ń bí ìpìlẹ̀ bá ti dúró gírí gbogbo tí wọ́n fẹ́ gbélé lórí náà. lẹ́yìn tó la yóò bìtànà ìlà عمد ولا عماد إذا لم ترث أوتاد wọ́n tó pèlè lórí pípìlẹ̀ ọba ti dá gbogbo ń tàbá pọ̀lẹ̀ lórí náà ní dá tọ̀hídì yìí ni òyí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn mùsùlùmí tàjọ́ sí ìsìláàmù lónìí tẹ̀fẹ́rí wọn pẹ̀lú ọ̀ràn dáradán tẹ́yìn fi gbogbo bá kọ̀m̀pìtì wà láì àfọ́nà tún ti gẹ́rẹ́ àfikún sí torí kò gbàgbọ́ ìdàṣídì tẹ́yìn fi sọ pé ah, àwọn àfa tó ń woṣẹ́ bẹ́ẹ̀ ni a wò turku gbàgbọ́ yìí èyí tí wọ́n ṣe mọ̀ pé wàláyà ìyá yẹn kódà wọ́n ti lọ sí hajj bíi ẹ̀mẹ́ta àni wọ́n tún ṣe ájò ìtajà wọ́n tún fi ń wé ọ̀nà ṣọ́ọ̀bù wọ́n má ṣe máa máa ṣe kọ́ tí ò báyìí ti yé wọn àmá máa ṣe tí wọ́n fi máa jáde láyé torí ẹ̀ ló fà tó fi jásí pé a ń kọ́ ọ̀rọ̀ tàfíìdì lónìí ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ kankan àwọn kan ní tàfíìdì yìí náà ní ọ̀rọ̀ àkídà yìí náà ní màámọ́lá òye wọn àmọ́ ẹ ṣe ń bá àwọn èèyàn lò láwùjọ àwọn pariwo tàfíìdì tàfíìdì kankan kiri àwọn wípé foundation ló mú múlẹ̀ níwájú yìí nígbàtí yẹn bá ti dúó tàbí ti balẹ̀ pé brọ́dà yìí fẹ́ àníkò lè ṣẹbọ brọ́dà yìí fẹ́ àníkò lè jágbẹ́rẹ́ brọ́dà àníkò lè wọṣẹ́ dájì yẹn fẹ́ ọ̀láì ó ti yé wọn wọ̀n ní fi nǹkan kọ́lé má lágbájá ọ̀láì ó yé wọn wọ̀n ní rìn kan mọ́lẹ̀ nígbà tí wọ́n fẹ́ sọ́ba ti ṣe foundation irun kíkẹ́ ènìyàn adúó tó bá kírun àwẹ̀ rẹ̀ adúó tó bá gbààwẹ̀ hajj rẹ̀ adúó tó bá lọ sí hajj tó bá yẹ zaka àmà látọ̀dọ̀ ọlọ́run fún gbígbà àwọn ọjọ́sìn míì tó kù tó bá ń ṣe ọkàn abalẹ̀ pé ń ṣe túmọ̀ àwọn akọ ọlọ́njọ́ gbà lọ́wọ́ wa ṣùgbọ́n tí o bá ti dúó tàbí ìdí bá ti bàjẹ́ aláhàyè gbogbo àwọn àìbàjẹ́ àti kò lò ha gbogbo rẹ̀ náà ti ṣe kí ni ó ti bàjẹ́ àwọn ní àwọn olùmọ̀ pé ọ̀rọ̀ tàwáṣẹ́dù yìí wọ́n pín sọ́nà mẹ́ta alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ wọn náà ni tàwáṣẹ́dù rọ̀bọ̀bíyà tàwáṣẹ́dù rọ̀bọ̀bíyà ìgbàgbọ́ kan ṣoṣo lọ́lọ́run níbi àwọn tó ṣe òun ló ń pè fún jíjẹ mímu òun ló dá wa òun ló ń dáàbò bò wá òun ló ní òjò tó ń rọ̀ fún wa kódà atẹ́gùn tó ń fẹ́ sí wa lára lọ́pẹ́ yìí ẹni tó ń ṣe ọlọ́run ni ní tó wà nínú aláboyún ẹni tó gbé síbẹ̀ ọlọ́run ni ìgbà gbogbo eléyìí gbọ́ ẹni tó lówó lọ́wọ́ ta ló fún ọlọ́run ẹni tí ò ní tálẹ̀ òjẹ́ kó ní ọlọ́run náà ló sì dárí sí kí rẹ̀ tó sọ pé wọ́n máa kó jẹrọ àléhì ọ̀rọ̀ ìsìnkú ẹni tá a bá ní kí tiẹ̀ má pọ̀ ó túmọ̀ sí pọ́ ọlọ́run àbá ló ń ṣe yóò fi tuntun ọ̀rọ̀ ìsìnkú lè máa yọ̀ṣà àti àrísìkí ilẹ̀ fẹ́ lómi lájẹ̀mútẹ̀ lómi akakòkò níjọ́ pọ̀ ẹni tó ń ṣe gbogbo eléyìí ẹ̀rí pé ìmọ̀kánni kò kò takora wọn lọ́dọ̀ gbogbo ayé ẹgbẹ́já kú á ah, ọlọ́run tóbi o á ah, ah, ọlọ́run máa tóbi o wọ́n ẹni tí kì í kírun tí kì í ṣe mùsùlùmí wọ́n náà ní kábíyèsí ọlọ́run ó mọ̀ pọ́ ló pa á àti tẹ̀mí. ẹni tí ò wá kú ń jàǹbá zẹ́ẹ̀sì ńlá ṣẹlẹ̀ tó ń dàlà alọ́là àwọn yẹn ah, ọlọ́run máa tó bí kábíyèsí rẹ ọlọ́run wá gbogbo yẹn gbà pé ṣe ọlọ́run ní gbogbo eléyìí. ẹ̀kú oríire ọlọ́run ti fẹ́yìn náà lọ́mọ ọlọ́run màá wá ṣàánú wá o àmọ́ tó jò yìí ṣe bí yóò fẹ́ rọ̀ ní ọlọ́run ṣàánú wá ṣíjú ẹnu ẹ̀wò wá o atẹ́gùn yìí pọ̀ o. ọ̀hídọ̀rọ̀ bọ̀ bí yà ètò gbogbo ayé náà máa. Àtẹni tó ń sin lọ́wọ́ àtẹni tí ò sin lọ́wọ́. Àwọn kẹfẹ́rẹ́ tàná náà mọ ilé yòówù símbù púpọ̀ láti tètè mọ̀. Ó tara rẹ̀ ẹ máa ń dá ọlọ́run ọba mọ̀. Ọlọ́run ọba ni wọ́n yé dàsí alítàhùn mọ̀nì kọ́lọ́kọ́ sọ́mà wà àti wà àrùdọ̀lẹ̀ ẹ̀kú lónà Ṣé àná yóò bá béèrè lọ́wọ́ àwọn kékeré yìí pé sáńdá sọ́mọ̀ tá ló dálẹ̀? àwọn náà sọ pé àwọn mọ̀ bọ́lọ̀ ọ̀hún ni sòkòsàkà kò ní di eléyẹn ó dàtúrẹ pé àwọn tí wọ́n ń bọ́ bá tí wọ́n ń bọ̀ nǹkan mí iná ọmọ ọ̀pọ̀lọ́hún lọ́lọ́hún àwọn náà tún ṣiṣẹ́ nígbàgbọ́ pọ́lọ́hún yẹn náà fẹ́ àlóhùn ló máa la àwọn táwọn bá dọrùn ọ̀run yẹn ló mẹ́rin tó fẹ́ là ọgbà gbọ́ pé a ṣe ń lọ sọ́ọ̀rùn tó jẹ́ àyè tọ́lọ́wọ́n bá ṣiṣẹ́ kó wájọ sí i làjídá nàbí. ìgbàgbọ́ kan lélẹ́yìí ṣùgbọ́n tí ò sọ ní dẹ́wọ̀n àlìjánà torí pé èèyàn ti gbà kọ́ lọ́wọ́ bá ló ń rọ òjò ọlọ́run ló ń rọ oòrùn ni wọ́n bọ́ sórí rédíò wọ́n bẹ̀rẹ̀ sí sàmà àrà tọ́lọ́wọ́n bá ń já àbẹ́yàn wa fi kọ́ títì ẹ̀mí ó fi kọ́ bí a fi tó jẹ́ tirẹ̀ ọwá ní òun fẹ́ sọ àwọn ara ọlọ́run ó wá ń káàkiri ayé ibi tó mi tútù àti ibi gbígbóná ti pàdé ibi kíkiri kan ìgbìmọ̀ àtòmí ọ̀sán náà ti pàdé ó wá ń kọ gbogbo àwọn nǹkan ń kọ́ ó wá fi ní ọlọ́run ọba tó bí o kò sí sọ di ẹni tó gbọ́ àgbọ́yé tawhid abala kan ló gbọ́yé nínú mẹ́ta abala kan yóò kù abala méjì yóò kù tí ó bá ti gbọ́yé eré ipa ló ṣe ń ṣe ẹ jẹ́ tọrọ ṣàṣàkà wá sí ìjàmbá ẹlẹ́ẹ̀kejì ẹ̀kọ́sùmọ̀ tàbí ẹni ọ̀kọ́sọ̀m tawhid. ó náà ní tawhidul uluhiyya ibi ìkan ìṣòro wà ibi táwa mùsùlùmí ti pàkọyọ rèé ibi tá a ti máa ń ta wá ṣe láyé rèé. tawhid tẹni tó máa ń tó wá ṣe láyé ó sì ń ṣe ń tọ́lọ́ nítorí rẹ̀ dá báyé. òun ti tàwáhídù eléyìí. eléyìí ni ìgbà kọ̀ọ̀kan ṣoṣo ọlọ́run níbi ìtàlẹ̀ kásìn tààlà gbọ́dọ̀ máa sìn ta ló yẹ kásìn báwo la ṣe gbọ́dọ̀ sìn ibi ká ti ní pọ́lẹ́mù rí pẹ̀lú àwọn tí ò ṣe Islam ibi táwọn níbẹ̀ lọ́wọ́ bá ti ní iṣu rí pẹ̀lú àwọn ọ̀pọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ó gbà fún wọn nínú àwọn tọ́lọ̀ bá ara wọn sí ibi tàfẹ́dẹ̀ olùhíyà ni. ìgbà kan ṣoṣo ní ọlọ́wọ́n bá níbi ìjọsìn omi kan ṣoṣo lẹ́nu kan tá a lẹ́tọ́ àti máa sìn a lẹ́tọ́ àti sin ẹlòmíì àyàfi òun a àti sin nǹkan míì sí àyàfi tó bá pa ọ́ láṣẹ pé ká fi sin òun èèwọ̀ dání fún wa láti yọ kúrò nínú ìjọsìn rẹ̀ àbí láti dẹkùn. ìdí àlùsùn àti pẹ̀lúpẹ̀lẹ́m níbi tàfẹ́lẹ̀ olùhíyá pẹ̀lú àwọn ilé bídíà rẹ̀. ẹni tó ní ìjọsìn ọlọ́run kò sí jẹ́ pé òun náà ló ń nàwà tá a fẹ́ sìn òun náà ló dẹ́ pàṣẹ ìjọsìn òun náà ló dẹ̀ yẹ ká mọ nǹkan fẹ́ ṣe wípé ó ti là á kalẹ̀ àgbọ̀dọ̀rùkọ̀ wa tó agbọ́n anímọ̀ alóye ju tọ́lọ̀ tí ní kánàbí sọ fún wa nípa àjọsìn lọ. sallallahu alayhi wa sallam ibi tàwáhídì lòlùhíyà yìí ìbẹ̀lẹ̀ àwọn anábì ọlọ́run ọba náà ti pa àwọn èèyàn wọn títí títí nígbà tẹ́yìn ti gbà pé ọlọ́run ló dá ayé òun ló dá ọ̀run òun dá sọ́mọ̀ òun ló dálẹ̀ òun rọ òjò òun rọ òrùn òun jẹ́ kí atẹ́gùn fẹ́ òun ṣe gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí kí lórí tẹ́tí ṣe wá ń sin àwọn kan mí lẹ́yìn ọlọ́run ẹ̀gbọ́n tí wọ́n fi ń tàn án lọ́bí ọlọ́run bá lóhùn ni wọ́n ni ìdámà ni àbúdóhùn lè yọkọ̀ rìbọ́nà ìlàlọ́ọ̀rí zolifà wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn máa àwọn kan sin àwọn nǹkan yẹn àwọn fẹ́ kí wọ́n ṣe aláàtúmọ̀ gbọ́dọ̀ ọlọ́run ni àwọn sìn wọ́n láti fi wọ́n ṣe alátẹ́gùn àwọn kan tí wọ́n di intermediary láàrin àwọn àtọ́lọ̀ pẹ́tẹ́ àwọn bá ti ń sin àwọn kan yìí àti tọ́dọ̀ ọlọ́run bá ní nira tàwíìdì olùhíyà yóò ní lónìí nípa rẹ̀ lọ́nà kùmùlùhàpù alḥakumi rabbika fala takun tó bá ti jẹ́ òtún ọ̀rọ̀ ọlọ́run àfikà ṣàlàyé kó yí àwọn èèyàn àwọn kan máa náà bí wọ́n àárín sáà lè sọ́lá tó sọ́lá wọ́n fẹ́ fi ṣe àtẹ̀gùn dọ́dọ̀ ọlọ́run nígbàgbọ́ wọn wọ́n ní ìyẹn kúwọ́ kó lè dí ọ̀dọ̀ bàbá ètùtù nípasẹ̀ ọ̀pàdá wọ́n bí tó fún yóò lè dọ́dọ̀ lọ́n direct níbi ìjọsìn àfikún pọ̀jù nìkan wọlé mistake lélẹ̀ yẹn. eléyẹn náà ní ìrònú àwọn ní sókè àwọn náà nígbàgbọ́ yìí pé ó lè wà sọ́là ó lè jẹ́ ní ọlọ́run àfikún gbọ́wọ́ kó tẹ̀lé àwọn ẹni ọlọ́run àwọn ni wọ́n mú ẹjọ́ dọ̀ ọlọ́run ẹ̀fí máa gbọ́ nínú àwọn ọkọ̀ tó dá àwọn lórí ìrìṣẹ́ ẹ̀ṣẹ́fà Ibrahima gáwọ́sí léliwàrọ̀ ọgbẹ́t ní ìdẹ̀gáwọ́sí kàkíní kàkíní kan a tún sọ mí àti pé kó sí ẹ̀dí pẹ́tẹ̀dẹ́ arọ́ka ní ọ̀ǹtàbí ṣáfà ní àwọn ṣé wọn ni wọ́n yìn yẹn o. Òkè ní ìyàtọ̀ nínú ìgbàgbọ́ táwọn ní pé àwọn ò lè dẹ́sì ṣe àfi táwọn bá so mọ́ ṣéhù lẹ́sẹ̀ àti ìgbàgbọ́ táwọn tí wọ́n so mọ́ ànábì àìsá lẹ́sẹ̀ náà ní ẹ̀sìn tàwọ́fẹ́kì pàtàkì gan. Ayé lẹ́sẹ̀kẹsẹ̀ pé kò sí yàtọ̀. Ó dàwọn lè so ànábì ọlọ́run ni. ọlọ́run tẹ̀sùn tó pé tó bá wọn ọlọ́run kò àwọn ilé ìsọ bẹ́ẹ̀ lẹ́yìn tí kì í ṣàná bí ọlọ́run ordinary yẹn lásán tí bàbá wọn tún lè lóore jù lọ lọ́dọ̀ ọlọ́run. wọ́n ti bàbá ẹ̀dẹ̀ kankan nínú wọ̀ lóore tánà bẹ̀rẹ̀ sá àlèsọ́lá tó sọ̀rọ̀ wọ́n tà ṣe lè máa sọ pé bàbá wa ó lè lóore ju ju bẹ́ńbíyàtì lọ ó lè lóore ju kúrú jìlálẹ̀ lọ ó lè lóore ju Ahmad Atijani èèyàn ní ohun ní àwọn tá a dárúkọ yìí èèyàn náà bàbá wa ọ dárí èèyàn jọ ní gbogbo wa àwọn pápá lè lórí jù wọn lọ sitrọn lórúkọ àwọn kan náà náà wọ́pọ̀ lọ́pàá orúkọ wọn bọ́lá náà lórúkọ olóṣèlú náà lórúkọ dákúndé náà lórúkọ ìyàwó àti kìnìún. àbàrà wa lọ́mọ àwọn yẹn lẹ́sẹ̀ àìgbàgbọ́ ìtàn àwọn tàná wá ń fèsì pé ìdámọ̀ ní àbúdòhùn léyò kọrin bò ní ilẹ̀ ọlọ́hìn zèlìfà àwọn sì wọ́n ń torí pé kọ́ba lè má wọn dọ́dọ̀ ọlọ́run ni ọ wọ́n lè má wọ́n lè sún àwọn ọmọ ọlọ́run wọ́n lè jẹ́ káwọn rí kẹ́ wọ́n lè jẹ́ káwọn tètè kẹ́sì àwọn jẹ́ tẹ́wọ́ gbà àwọn ọmọ ọ̀pọ̀lọ́run lọ́lọ́run ló fà lọ fi ronú gba bí pé ẹ̀dá ṣe káwọn kúkú dàá pọ̀ pọ̀ táwọn afa náà ti dákọ̀ lónìí àwọn àti babaláwo ọ̀rẹ́ ni wọ́n pàdé ni wọ́n wọ́n jọ exchange agbára agbára kíni agbára ti ṣètò ìkó láwọn kan lọ́wọ́ tí wọ́n fi ń dá àwọn kọ́sítọ́mù àwọn lóhùn àwọn náà ti ní lọ́wọ́ àwọn fáànà ti ń àkáǹtì yẹn lọ́wọ́. bẹ́ẹ̀ náà làwọn ẹni tàná táwọn jẹ́lẹ́bọ̀ tàná gbogbo tí wọ́n ní lọ́wọ́ yẹn lánàá lànàbí ni kí wọ́n kó dàálẹ̀ lànàbí wa Ibrahim náà sọ fún bàbá rẹ̀ Azara àtàwọn tí wọ́n tẹ̀lé ẹ kó gbogbo nǹkan yìí dàálẹ̀ ẹ máa sin ọlọ́run kan ṣoṣo tó di ayé àti tẹ̀sí yìí ṣẹ́yìn mọ̀ fáwọn kan yóò lè dá nǹkan kan ṣe ni ṣé mọ̀ fún wọn ọ̀gbọ́n tẹ̀ ń sọ ni wọn lè fèsì wọn lè fara nira wọn lè ṣàbọ̀ ní fúnra wọn á tẹ̀lé fún wọn fara ní ẹ̀yìn ẹ̀kí mùsùlùmí bá ti nígbàgbọ́ tó ti gbàgbọ́ yé tawhidul uluhiyya kò ní sí ara rẹ̀ bó adé nìkan kama bí kì í ṣọ̀dọ̀ ọlọ́run kò ní ní agbára kọ̀kọ̀ kan bí kì í ṣe pọ́lọ́ ló máa jẹ́ agbára rẹ̀ kò ní gbé ẹlẹ́ kankan àfọlọ́run tí nǹkan kan mẹ́hẹ kò ní sáré lọ́bẹ̀ẹ́nikẹ́ni bí kì í ṣọ̀dọ̀ ọlọ́run tí nǹkan bá dùn oníṣèlú pẹ́ndẹ̀ kan ìtẹ̀jẹ́lẹ̀ ìkẹran kò ní ṣe fún kankan bí kìí ṣe pé kó dúpẹ́ kọ́lọ̀ ṣùgbọ́n tí yàrá ti gbọ́ àgbọ́yé ìkan ṣoṣo lọ́lọ́run tó dẹ̀ lẹ́tọ̀ pé ká máa sìn ìkan ṣoṣo lọ́lọ́run tó lẹ́tọ̀ ká máa sìn ìkan ṣoṣo lọ́lọ́run tó lẹ́tọ̀ ká gbẹ́kẹ̀lé níbi tàwákòlì níbi ìgbáralé ìgbẹ́mílé agbọ́dọ̀ gbà pé kan ṣe lọ́lọ́run níbi ìbẹ̀rù ẹ̀họ́ tara gbọ́dọ̀ máa páyà agbọ́dọ̀ jẹ́ kí páyà kankan ó wà lẹ́ni wa kó ju páyà kó wá lágbára ju páyà ọlọ́wọ́ bá lọ. ìfẹ́lẹ̀ kan fi lè ṣọ́bì tẹ̀lá gbọ́dọ̀ tún bẹ̀rẹ̀ tíyàn bá ti nígbàgbọ́ nípa tàfídì lòlòhíyá ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ kan tí ní ti kú lẹ́mí èèyàn ẹ̀ ìkọ̀wá àmọ́ bí àwọn wà pẹ̀lú wa tíyàn bá nígbàgbọ́ nípa tàfídì lòlòhíyá ọ̀rọ̀ ọlọ́run subhanahu ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n tí yorùbá ti ní gbàgbọ́ nípa tawhid al-uluhiyya èèyàn tó sì máa gbẹ̀mí lé ọ̀rọ̀ ẹnìkan ẹ wà dánwò tá a ní láyé lónìí. kódà ara àwọn èèyàn kan lónìí tó yẹ pé wàláhì wọn nífẹ̀ẹ́ fútbọ́ọ̀lù ju ọlọ́run lọ. ẹ jẹ́ máa yẹra wa wò tọ́lá ti ní ìfẹ́ kankan tí ìfẹ́ ti lágbára lẹ́yìn wa ó ti yá pé ìfẹ́ ti borí ìfẹ́ tọ́lọ́run tí ẹ gbẹ́sẹ̀ máa sọ fẹ́ yẹn pé bọ̀tọ̀ ọlọ́run sọ wípé ṣé ọ̀ṣọ́lọ́ ń sọ àkọ́kọ́ tí ò dá nípa fún bọ́ọ̀lù ẹ má sọ ẹ má kú táyà ẹ̀. Ah, ah. ẹ ti mọ̀ pé pọ́blẹ́mù ńlá ni ọ̀ ọ fẹ́ bọ̀. àwọn ẹlòmíì náà lónìí wọ́n ti nífẹ̀ẹ́ owó ju ọlọ́run lọ. àwọn ẹlòmíì níbi tí bá lówó òfin báyìí òun náà fẹ́ bẹ́ẹ̀ náà nìyẹn tọkọ bá sọ pé mo ṣe bẹ̀rẹ̀. ní lọ lọkọ láṣẹ kì í ṣe tọ́lọ́run láṣẹ. bẹ́ẹ̀ náà ni níbi ìpáyà ẹwọ ní ṣẹṣẹ sani tá a ń gbọ́ ìnà tó jìn náà ẹlòmíín nífẹ̀ẹ́ rẹ̀ ju ìfẹ́ tó ní sí gbọ́rọ̀ ọlọ́run lọ subhanallah. ẹlòmíín ti ń nàcọ́dún ilé ẹ̀mí dálẹ̀ àbíọ́lá ọ̀kọ́lá àkúrò níbi àbúrò yìí. wọ́n yẹ̀ tún ṣe tó bá kí ẹ pèsè nítorí kókò tó yẹ kankan bí tó ń wà báyìí music ló ń gbọ́ àwọn oríṣiríṣi ọ̀nà jákujàku ẹ̀ gbogbo ẹ̀ ló mà. wọ́n á ti gbọ́ ní kọ́wọ́ yàrá nígbà tí ilẹ̀ bá já. sẹ́yìn bá ti gbàgbọ́ nípa tawhidul uluhiyya èèyàn mọ̀ yìí pé ibi tó wà á kọ̀rọ̀ yàrá tó ti ń ṣe tó gbọ́ pé ó ṣàkẹ́sìn rẹ̀ yẹn ọlọ́run tó ṣẹ̀ṣẹ̀ rẹ̀ yẹn bẹ́ẹ̀ ó mọ tó ń ṣe yẹn. ọ̀rọ̀rùn fún ẹ láti fi pamọ́ fọlọ́run kí ló wá ń ṣe fún tó fífi pamọ́ fẹ́ kéèyàn tí ò lè jẹ níyà tí ò lè kẹ́ ẹ̀. fẹ́dẹ̀ ṣe é ṣe kó fi pamọ́ fọlọ́run tó ní kí àti ìyá lọ́wọ́ tí lè fi jẹ ni tí lè kẹ́ ni. ìdígbàgbọ́ nípa ẹnìkan ṣoṣo tó yẹ ká sìn tá a gbọ́dọ̀ dà nǹkan mi pọ̀ mọ́ jọ́sìn tá a gbọ́dọ̀ fún ìkàlẹ̀ fún nǹkan kan tàbí fọlọ́run tàkùdọ̀ lòlòwéyà ló yé tí mi wípé ẹ máa gbọ́ àgbọ́yé pé kí mi ò ní tẹ̀bálẹ̀ mi ò ní kúnlẹ̀ orí kìrìkì ara ta fi jọ́sìn fọlọ́ àwọn sàhábà náà fẹ́ lò fi tọ̀wọ̀ fáwọn ẹgbẹ́ anábì ni ẹ má lò fún mi ìgbéraga ìgbéraga kọ́ ìgbéraga kọ́ wa sallallahu alaihi wasallam torí kò hàn kì í ṣe ní gbéraga ṣùgbọ́n kankan wà sí kì í ṣe ìtẹríba ṣùgbọ́n táwọn Yorùbá máa ń rò pé ìtẹríba ni ó lè yẹ sí pé jìbìtì àtù ni jìbìtì àtù torí pé àwọn náà máa ń sọ pé dàbálẹ̀ kì í ṣe wà kí ló wá dé tí wọ́n fi wọ́n máa ń lè mọ àwọn búrọ́dà sáà ṣe fún àwọn tàbá dọ̀bálẹ̀ tàbá kúnlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ orúkọ méjèèjì síbi ìlú tí mo wá tọrọ wọn àfikún tọ̀bá lẹ̀ ń bí. wọ́n fẹ́ dábàá anábì anábì kọ sọ̀dọ̀sọ̀dọ̀ wọ́n fẹ́ dábàá anábì anábì kọ torókòrè kérékè yẹn sọ̀dọ̀sọ̀lá nínú tá à ń lò fọlọ́hún ni àgbọ̀dọ̀ ló fẹ́ dẹ́ èèyàn kálàfin pọ́nkìn àfihàn kan lé àwa lò fún àdánà sí lọ́rùn àwọn pápá dáná sọ̀rọ̀ àwọn lọ́rùn atẹ́ńtọ́ ṣe fún àtẹ́ńtọ́ ni àwọn méjèèjì dáná lọ́dọ̀ ọlọ́run kò yí àwọn èèyàn lẹ́yìn fámọ́lónìí o kọ́dà wọn aṣí sí làwọn abọ́bàtà àtúbúlẹ̀ kò ṣe é wù. wọ́n ṣàbíkó yé wa ó ní sáà ń ṣàlàyé. المساجد هنا بمعنى جمع المسجد kan àwọn olùmọ̀ sọ pé àádọ́ sábà àwọn oríkèéríkèé méje ní. ọ̀gá ń jẹ́sìn fọ́lọ̀ a gbọ́dọ̀ tún ló fi a gbọ́dọ̀ ló fẹ́ lò mí nínú ẹ̀dẹ́ èèyàn tó káwọ̀ àwa tọ́lọ̀wọ́n bá dá yìí àwọn ọ̀tún gbọ́dọ̀ máa sinra wa ẹni tó tẹ́wa la gbọ́dọ̀ máa sin àwọn gbọ́dọ̀ gbé ìpayà ara wa fẹ́mi kó wá bọ́ ìpayà ọlọ́wọ́n bá lẹ́mi wa a gbọ́dọ̀ gbé ìfẹ́ ara wa sẹ́mi kó wá borí ìfẹ́ ọlọ́run ba lórí ẹ̀mí wa. níbi ìbẹ̀rù ẹlòmíì náà bẹ̀rù nǹkan tọ́lọ́wọ́n bá dá lórí ìjọ ọlọ́run bá tó dá lọ. àwọn ọgbọ́n yẹn ti fáyà òṣì wọn ló dá òṣì ọwọ́. àwọn yẹn wá bẹ̀rù ẹ̀ níbi tí wọ́n fi ń ṣẹ bọ̀ torí kó ṣe máa ta wọn wọn wà lọ ń ṣáájú ọ̀nà ọlọ́run islam ò kọ́ àjò wọn lọ gbalẹ́rù pẹ̀lú rẹ̀ wọn lọ jó nǹkan mọ́ta wọn máa fi kan pàdúdó tẹ bá ṣíwọ́ dúró pẹ̀lú níjọ́sẹ́ ni mi bá kú àwọn ọmọ àpò ìpín mọ́ mi useless gan ìfẹ́ àti àti ẹ̀rọ kúrò ìgbèjì ni mọ́ mi gan níjọ́sẹ́ ni mi bá kú àwọn ọmọ ìyá sọ pé ah ìfẹ́ àti àbọ̀kú babaláwo jáde o òyò bìlẹ̀ fi pé nǹkan tí mo rí ní wọ́dọ̀ dáàdì lónìí ní àmọ́rí kan bí gbàdígbà àbí kí àìfàd nínú ilé wáṣọ tí dáàdì wọ̀ òkun ilé wọ̀ o ọmọ ìṣe kan tètè lójú ayé nígbà tẹ kú tán ọ̀rọ̀ kú yóò bá nínú jẹ́ má torí tó ká mọ́ nínú wọ́dọ̀ fi ilé agbára ta ló lágbára ọdún kan bàbá kan jáde láyé wọ́n wá gbé bàbá yẹn wá síta ìjẹnẹrọ síta wàláhì mo náà padà ti rí ní wọ́n sọ fún mi ẹnìkan ni ó travel tí ò dé táwa ń wá táwa wá wá bẹ̀rẹ̀ sí dààmú lọ́dún náà wá wẹ̀ nìyẹn débẹ̀ ibi táwa tẹ àwọn tó ń ná nazen tó ń ṣe kó dé tí wọ́n tẹ wọn sí bàbá yẹn náà wá wà láàrin wọn ẹ wá wo ṣé kìí ṣe ẹ wá wo àwọn kan náà nazen tó ń ṣe kó débi yìí o àwọn arí bàbá kan láàrin wọn ibẹ̀ èmi ti mú wá sí bàbá yẹn so mọ́wọ́ ó so mápá ó so mọ́rùn ó so mẹ́sẹ̀ oríṣiríṣi ó tún gbé kankọ́rùn bí àwọn àwọn olóògùn tí wọ́n máa ń lójú ogun wọ́n máa múra oríṣiríṣi nǹkan sára wọ́n mọ̀ ní bàbá yẹn wá ń lọ sófin nazareth nínú mọ́tò báyìí wọ́n ní náà fáànù lọ sí nazareth sí bóyá nínú àwọn kọjákujàkú tó kó sára iná wà fi mọ́tò nù táàmà ilé ètò wá sọ títò yẹn mara tí kí ni yóò wá ní kápá lórí mọ́tò ní kápá lórí azen ní kápá lórí ikú tó pa ẹ̀tàn jẹ́ lásán àwọn kan yẹn wàláhì ẹ̀tàn jẹ́ lásán ni wọ́n àwọn àfáà tí wọ́n jókòó nulẹ̀ ọba báwọn tí wọ́n wà ní ẹ̀ka tí wọ́n lọ́wọ́ àwọn èèyàn láti tọ̀nà náà wọn máa wá fi atẹ́gùn sí pé ó yá fi tẹ́ tí wọ́n atari tẹ́ vìrì ha sàkámàjẹ́ ní símtìrìkì ní kíṣù balẹ̀ níjọ ní akọ́ṣan rẹ̀ kí ń jà àtúbọ̀tán rẹ̀ kí ń jà ṣùgbọ́n mélòó ló mà Allah ẹni tó mọ̀ kéré sẹ́ni tí ó mà lára wa táwọn á mọ̀ lọ́lọ́wọ́n bá kẹta àjọkó yìí kọ́lẹ̀ lómi wà láàárín wa kò ìmọ̀dì sí i torí pé kò fẹ́ kọ́kọ́ rẹ̀ náà fẹ́ yàwó lé e. òun náà ti ń ṣe níyà yẹn lẹ́nu ọmọ mi náà ṣe ń ṣe torí pé kò fẹ́ kọ́kọ́ rẹ̀ náà anìkọ́lọ́ àforíjì mi gbogbo ẹ̀jẹ̀ ní mi lè ṣe ṣùgbọ́n tẹ́lẹ̀ yìí bóun lágbájá ọ̀nà táwọn ṣe ìyẹn tó kọ́ àwọn òsì ẹ̀rú nú ẹ̀rí kọ́lẹ̀ tó bá ń sọ máa ń pòṣe ni ó ètí ẹ̀dí àpá àlẹ́ ṣe èèyàn tọrọ sí ìparun ní o máa bá wa kan lójú ní tíyẹn lọ́wọ́ o ó mọ̀ mí náà yé dé ó yà àwọn èèyàn lẹ́nu ọ̀láhì bí ní èdè ìpínlẹ̀ nù ìkan nínú àwọn arábìnrin wa tó tàṣírí ìyàwó kan nínú àwọn tí wọ́n máa ń rìn káàkiri yìí tí ní olùsọ̀kú fún ilé iṣẹ́ yẹn wọ́n máa ń sa iṣẹ́ kan iṣẹ́ káàbù máa rí mọ́tún náà ṣe subhanallah ìnígbàgbọ́ nípa nǹkan àmì àná fún sápá àti ẹ̀ náà ká mọ́tún náà kó lọ fagídí ṣe o àsọ bẹ́ẹ̀ o ẹ má ṣì wá gbọ́ o ṣùgbọ́n ìnígbàgbọ́ nípa nǹkan àmì látọ̀ sọ́lọ́run níbi ìbẹ̀rù àwọn èèyàn bẹ̀rù òṣì àwọn èèyàn bẹ̀rù àárẹ̀ àwọn afẹ́ nǹkan kọ́lé àwọn èèyàn tẹ̀rọ olè kó mọ̀ wá kó dúkìá wọ́n ṣe kájù sínú gbálẹ̀ wọ́n fi kọ́lé ọlọ́run ni bá fẹni tó já gbogbo nǹkan yìí ilẹ̀ tàwa ń bẹ̀rù tó já tàwa tó lọ mú nínú tó já tó já tó já yẹn náà ní àbí orí àkókò sóní èso ebi àkókò sóní èso wa ni igi orúurú sóní èso wa ni gbogbo oríṣiríṣi àwọn kata àwọn yẹn fi ń ṣáájú lónìí èwo nínú ẹ̀ ló ní ìsáwọ̀ màá nábì Adam walaqad karramna bani Adam wa hammalnahum fil barri wal bahri wa razaqnahum min at-tayyibat. وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ọlọ́run ọba náà ń gbọ́lá fún ọ̀rọ̀ ń bàbàrà ọwọ́ ma náà bí adam àwọn tó wà lọ ń bàbàrà ikú asín ẹ̀rí tó rán kó máa yẹpẹrẹ wa ọmọ orí bẹ́ẹ̀dì tó wá ń gbé sílẹ̀ ńlẹ̀ ọlọ́run àti pàtàkì adarí pán aláǹgbá ṣẹ́rẹ́ tó bá tún ṣe ń gbà nǹkan lò lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n ń ṣe àwọn kan yìí àìnígbàgbọ́ nípa tàfídò lòlùmíyà ní o kódà àìnígbàgbọ́ nípa tàfídò rògbòmíyà pàápàá lára rẹ̀ ni àwọn kèfèrè tàná tí ṣòro bá dé àwọn àwọn òkè ń sáré lásìkò ìṣòro lọ sílé kankan jùlọ ọlọ́run ọba lọ إذا ركب في الفلك دعوا الله مخلصين له الدين طبعا لأنه ọkọ̀ ojú omi tọkọ̀ ojú omi fẹ́ jánu láwọn kẹfẹ́rẹ́ tàná ọlọ́run ni wọ́n máa ń pè ọlọ́run jọ wọ́n làwọn o ọlọ́run ṣàánú wọn o àwọn àjẹ kọ́kọ́ yìí dànù tiwọ́n tí wọ́n bá ti wá là kó o ń bẹ̀ tí wọ́n gbà kókò sẹ́ńtò lè dání àwọn náà mọ̀ pé táwọn ń sìn kò lágbára. ṣùgbọ́n kẹfẹ́rẹ́ tòní ní agídí fúnra mùsùlùmí tòní ibi ìpàkọ́ tó jáfa ìṣòro bá jẹ́ ẹ̀rọ ọ̀rọ̀ nǹkan sọ̀rọ̀ kan jẹ́ òní ìdíjà àfà ìdíjà àwọn àfà àfà wọn lórúkọ nínú ìlú yìí ìdíjà abẹ́òkúta wa mì abáyé ni wọ́n wá sí ọmọrọ àwọn jọ lọ sí ọmọrọ orí wa ń fọ ẹnìkan nínú wa afáàdé mú kíní jáde pé ah orí kìí ṣorí lásán o kìí ṣorí lásán ó dẹ̀ bẹ̀rẹ̀ sí pé àyájọ́ sórí ní ọmọrọ. <laughs> subhanallah alazim ó ti ẹ̀ ń tẹ̀ nǹkan sórí kì í ṣeré lásán ẹni wọn ní ọwọ́n àgbà ká ah, ẹtí di kíní ìdẹ́bí ah, àtìká mọ́ káàkiri kò ṣe fílẹ̀ ẹtẹ́tí wọ́n kàn wọ pléènì wọ́n kàn sọ wọ́n kàn ṣe ìrìn àjò wọ́n kàn lọ mọ̀lú wọn gbàgbọ́ yẹn tí wọ́n lọ ṣe kódà wọn gbàgbọ́ yẹn tó níbi tí wọ́n wà yẹn mo tún wọn nígbàgbọ́ nínú ẹ̀ òun náà ni tí wọ́n dì mọ́ra kiri ilẹ̀ nígbàgbọ́ nínú ẹ̀ ṣọ́lọ́run ni. àbí nǹkan mi ẹlẹ́mí a níbẹ̀ ṣe sọ yẹn náà wọláhì ó dẹ̀ ń wọ̀ mí lára o ṣùgbọ́n á ah, owó tàbí jígí ní kò ṣe dànù mọ́ o á ah, kódà pápá ló ń di lọ ṣe báyà àti jọ́nà ti bá àwọn ìṣe wa òun gbàjọ ni one hundred and fifty thousand naira ló ń fi jígí nìyẹn wọ́n ló máa fi dáhùn kọ́sọ́mà ló tó bá ti fi lè ṣí báyìí à wọ́n á tàjọ yẹn á tú àwọn ṣẹ́rí gbogbo nǹkan yẹn àwọn kan náà tà lánàá tí wọ́n kó owó jọ àwọn dà lónìí wọ́n tí wọ́n kó jọ náà dà lónìí tí wọ́n bá fi agbára ṣetán látara nígbàgbọ́ nípa tawhid tó bá fi kó nǹkan jọ láyé nǹkan yẹn á padà dàrú ńgbà kan ni. ní alùbáríkà kódà kò ní wúlò fún àwọn ọmọ ṣùgbọ́n tí a bá fi agbára tọ́lọ́n subhanahu wa ta'ala tí a bá fi jẹ ọlọ́n tó fi ní nǹkan tó ní láyé ń tí a bá kọjọ láyé ìfọ̀kànbalẹ̀ á wà ń bẹ̀. ṣẹ́rá burú tó wà ń bí àìnígbàgbọ́ nípa tàkùlò lòlù yíyà yìí ó pọ̀ náà aburú bẹ̀ ni wípé ẹni tí ò bá gbàgbọ́ ìdàkejì rẹ̀ ló gbàgbọ́ ìtumọ̀ rẹ̀ nípa máa ṣẹbọ ẹni tó bá dẹ̀ ti ń ṣẹbọ kò ní ìrun tó bá kírun kò láwẹ̀ tó bá gbáwẹ̀ tó bá yọ zaka ó ṣe ó kàn fowó tọrẹ lásán ni kò ní ládàá tó bá lọ sí hajj ó kàn ṣe ní àjọ akẹ́ lásán ni kò ní ládàá hajj aburú bẹ́ẹ̀ pọ̀ gan o torí ẹ̀ fáwọn afá tó bá yẹ kó bí náà wọ́n ń ṣe tí wọ́n wọṣẹ́ tí wọ́n ń jó nǹkan tí wọ́n rìn kan mọ́lẹ̀ tí wọ́n ń sàn kọ́kọ́ wọn nígbàgbọ́ nípa rògbòkíyá wọn nígbàgbọ́ nípa olùhíyà ملكتا توحيد الأسماء والصفات شرع لئينا اتقان نعم يكون توحيد كي ومكاتب سيكون ريع كنتما الأسماء الأسماء كنتما الصفات لله الأسماء وكذلك لله الصفات الله bá ní الله orúkọ ọlọ́run bá dẹ̀ ní àwọn ìròyìn agbọ́dọ̀ pa ọlọ́run ọba gbọ́ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó ìkan ní ọlọ́run olóńdà nǹkan náà jẹ́ o mọ́sálà alẹ́kọ́ ọ̀yọ́ lókọ́ ọlọ́run ọba ní. ẹni tí ń dá nǹkan àdẹ́dá ẹnìkan kọ́ ò lè jẹ́ bẹ́ẹ̀ kò sẹ́nìkan tó lè dá nǹkan dá kò sẹ́nìkan kan nínú àwọn ọ̀nà bíi ọlọ́run tó lè dá nǹkan dá ọlọ́run bá dá wọn ni yàrá tí yàrá bá ti gbọ́ ilé iye ọkùnrin àtẹ̀tẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ náà yí pé wàláhì kò sí tàbí ṣùgbọ́n fífà náà bẹ̀rẹ̀ ń sájú sọ́ọ̀tì ìṣàlọ́ pípẹ́ alikọ́ọ́lẹ́kù ojú ọlọ́run òun kọ́ àlòkù ni ntọ́nà ọba dání. Kálẹ̀dì tá ń pè ní ọ̀rọ̀ àjòkù ẹni tí ń pèsè ìjọ ìmú àti ń ń fẹ́ fún wa láyé. Ẹni tó ní kápá rẹ̀ náà lọ́lọ́. ẹwà gbogbo àtọ́rọ̀ àwọn bá fẹ́ ká mà. Ìyá ayúwa náà sọ̀rọ̀ gbogbo rabbakumulladhi khalaqakum. Ọ̀rọ̀ ńlá ẹ̀wọ̀ kẹ́lìmà yẹn. Kọ́nà ọba ẹ̀sìn máa wá gbọ́ bí irú ọ̀rọ̀ táwọn á lè sọ tó lè má kílẹ̀ kó wá máa sì níjàmọ̀ pé ìwé dá yín. Màá yẹn ò kílẹ̀ tó ẹ̀wọ̀ bọ́lá wọn bá ti gbé kalẹ̀ yá ayúwa náà sùnmú pẹ́yìnyàn. ọ̀rọ̀ bọ́tò ọ̀rọ̀ sákọ̀ ẹ máa sin ọlọ́wọ́ ọba yín o ọlọ́wọ́ ọba yín ẹni tí ń pèpè kẹlmọ̀rọ́bù ọ̀hídọ̀rọ̀bọ̀ bíyà bá ṣàlàyé tán ẹ máa sin ẹni tí ń pèsè nǹkan fún yín. ẹ̀ẹ́dẹ́gbẹ́ aládé ọ̀làfàkùn òun ló dá yín àbí ta ló tún dá yín lẹ́yìn òun ṣàǹkìyàn arúgbá ta ló dá mi ó tọ́mà ní ẹ̀kọ́ ló dá mi ṣé màá mi lè ahọ́rá màá mi bí mi ni bàbá mi kọ́ ẹ̀kọ́ ló dá àwọn náà àwọn náà bí mi ni pípa àwọn èèyàn ànábì áàdà òkè ọmọ wa lọ́la àwọn bá ti dá ọlọ́wọ́ fìtàn yẹn lẹ̀ kó parẹ́ Allahu akbar káwa lè máa mọ káwa lè máa sìn káwa máa ní àròjàre ó wá ayé mi àti kalẹ̀ wá kò wá parẹ́ lórí kódà tí ò sí lọ́wọ́ mọ́ àlè ìsọ́lá tó ikú bàbá ńlá wa làwọn bí Adam ó ní àkọ́kọ́ ẹ̀dá tọ́lọ́ kọ́kọ́ dá táyé lára ẹ̀dẹ́yàn nígbàdà ọlọ́run bá ti dá ẹ̀sìn ọlọ́run bá ti máa sin ọlọ́run bá tó dá ayé èyí tẹ̀ ń bẹ̀lẹ́ ayé lónìí tó dá ànábẹ́ ọ̀rin sá àtìyá rẹ̀ àtìyá àyá rẹ̀ àti bàbá ìyá rẹ̀ ọlọ́run ní bí ó lẹ́gbẹ́ lára ó níran ọlọ́run bá tún dáná bí wa mọ́sá àlèsọ́láàtò sára ọlọ́run tó dáná bí ayéu tó dáná ànábì ọlọ́run tí wọ́n tẹ̀ra tí gbogbo àwọn èèyàn wọn tí wọ́n jọ lu ayé tó dáná bàbá bàbá tí wọ́n náà tí wọ́n ti wà nínú sáré látọ̀dún ọdún ọdún ọdún náà sẹ́yìn. ìrìnsọ̀kọ́ làdínà mi nǹkan bìlẹ̀ fún àtàwọn tí wọ́n ṣíwájú yín kò kílẹ̀ yẹn ti ń jẹ́ kámọ̀ wípé ìdígbàgbọ́ nípa gbólóhùn gbólóhùn ni àlẹ́kọ́ọ̀lì kárẹ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ nígbà tí ìdí challenge ẹ̀dẹ́ èèyàn yẹn náà nínú àlùkùránì wípé yá ayúwa náà sọ. قل عبرتنا القرآن يقول يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله أن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ọlọ́run ni mo fi ẹ̀yìn èèyàn o fẹ́ pàkàwé ńlá sẹ́yìn awọn àwọn àgbẹ̀ ń pè àwọn tí wọ́n ń pè fún àmì ìlẹ́yìn ọlọ́run tí wọ́n tún ṣe ń pè wọ́n lọ́lọ́run àwọn yẹn wọn ma lè dáná kan dá àzùbá eṣiṣi ẹni wọ́n la rìjì kódà wọ́n o kí ni tí wọ́n bá ká bẹ̀ nìkan ni mo ní àwọn akọ́ ohun tó dára wa ẹ̀kan ṣe tán pẹ̀lú kìrìtọ̀ òní ọlọ́run wọ́n ní kódà ìṣẹ́ṣẹ́ tó wọ́n lọ́wọ́ ọba dá ìṣẹ́ṣẹ́ yẹ bá mọ́ nǹkan kan mọ́ wa lọ́wọ́ àwọn èèyàn ọlọ́run bá náà dé èèyàn ní kakọ́ láti gbà kú lọ́wọ́ rẹ̀ ìṣẹ́ṣẹ́ wá ń fò lọ lókè báyìí ó wá fi ka ẹsẹ̀ rẹ̀ gíkì kí yẹn wá rọra fi mú nínú rẹ̀ sí ó wá mú títí tó ń níjì ń bẹ̀ èèyàn lágbára àti sọ fún padà wá ń bè ọba láàfin òde tó pé wéṣíṣe para sálẹ̀. olórí orílẹ̀-èdè òdó kú padà eṣinṣin eṣinṣin lásán òdó sọ pé wọ́n ṣinṣin yìí bọ́lẹ̀. tó bá pọ̀ gáàmì tó bá yí para tuntun bẹ́rí kò lágbára àti kọ̀ńtrólì eṣinṣin bẹ́ẹ̀ wọ́n lọ́nà ọba mọ̀ ọmọ mú ẹ̀ṣiṣẹ́ torí pé nínú tọ́lọ̀ ọba já tó lè jù ẹ̀ṣiṣẹ́ jẹ́ kan látàrí rẹ̀ kì í gùn ẹ̀ṣiṣẹ́ jẹ́ kan tí kì í fẹ́ kú wọ́n lọ́nà wa lo ẹ̀ṣiṣẹ́ ó wá ní àwọn èèyàn ìdá ó jẹ́ ká mọ̀ fún anábì wàhán sánà kò dá kankan ẹni tí ọba dẹ̀ ti dá nǹkan ń tí wọ́n já lò wọ́n àgbọ̀dọ̀ máa wá ẹ̀dá ẹni tọ́lọ̀ torí ẹ̀ láà ṣe lẹ́tọ́ àti sìn ànábì Ìsá àlèsọ́látò sára sílẹ̀ lànàbì náà ṣe gba ẹ̀tọ́ ọlọ́run ní ò ṣe gbà lọ́wọ́ àwọn sọ̀hábà tí wọ́n fẹ́ ṣe fún torí pé ẹ̀dá lòun náà kọ́dà sọ́njẹ́ náà wípé làkúntù àmẹ́rọ àhádá àyẹ́sìdà àhádí lè amárùtù mọ́rùkàtà àǹtẹ́jìdà lè dáwòjìdà tó kó bá tọ́ pé kẹ́kẹ́ kan máa forí balẹ̀ bẹ́nìkan kẹ́lẹ̀ kan máa forúkú kanlẹ̀ tẹ́lẹ̀ kan kẹ́lẹ̀ kan máa dáwọ́ tẹ́lẹ̀ rú kóòtù tẹ́lẹ̀ fẹ́lẹ̀ kan wọ́n àwọn obìnrin ní ìbẹ́ni kan máa ṣe bẹ́ẹ̀ fáwọn ọkọ wọn ṣùgbọ́n lọ́wọ́ òfin pàmíṣàn yẹn lẹ̀ onìkan ṣe ló gbẹ̀tọ́ yẹn lọ́hàtúbà kálẹ̀ ti mọ̀ yí pé ẹ̀lọ́ọ̀lẹ̀ ọlọ́lọ́n ìdẹ̀jẹ́ kọ́ọ̀lẹ̀ kù yẹn lórí wa lọ́ọ̀lọ́ fi fi ká máa sìn á gbọ́dọ̀ sìn kàn mí rẹ̀ ṣé wàá rí gbogbo àwọn orúkọ ọlọ́run yẹn pátá láti ìpínlẹ̀ amúlẹ̀ lápẹ̀rẹ̀ ni àti kọ́sínù wípé àsìkò ti tó. se wàá rí àwọn orúkọ ọlọ́run yẹn láti kè délẹ̀ ká máa bèrè lọ́dọ̀ àwọn àfa ìtì kì bá ń ṣe orúkọ ọlọ́run ká má ṣàfihàn rẹ̀ sọ́dọ̀ ọlọ́run. wípé asma ullahi ọ̀pẹ̀ bíyà àwọn orúkọ ọlọ́run àti sọlọ́run lórúkọ ìtọ́ àṣírà rẹ̀ ni àbí ìtànàbí ọba sọpọ́lọ́run bá ń jẹ báyìí sọ̀dọ̀lọ́sọ̀dọ̀ àgbọ̀rọ̀ fún ara wá ò pé ọba ojílógún ọba arúgbó ọjọ́ wòye ọba àdẹ̀wẹ̀ máa ń ọba ọba àhàhà ọba ìhìhì ọba gìgìgì tó o ọlọ́run kọ́ ló ń orúkọ pé bẹ́ẹ̀ kẹsàn-án títí kan kọrí kí abẹ́ ẹ̀sọ́ kó tó kó tó. ọmọ tó máa wọ̀ bá jẹ́ tó bá pe ọlọ́run ọba bẹ́ẹ̀ èèyàn tó jẹ́ ẹ̀jẹ̀ dáhùn. ìtọ́ ń jẹ́ náà gbọ́dọ̀ yọ nǹkan kan kúrò nínú tó lòun jẹ́ kúrò lọ́dọ̀ rẹ̀ àtàníyàn olùwọ́ ọlọ́run ọlọ́ọ̀bá tó máa ń gbọ́ lòun ọlọ́run ọba tó ń gbọ́ ìtumọ̀ rẹ̀ ní kọ́lá ọba létí ọlọ́ọ̀bá ní àlùbọ̀sírù lòun ọlọ́run ọba tó máa ń rí ní àwọn agbọ́dọ̀ sọ pé ọlọ́run bá lójú ká máa fọ́ akọjú ni ó kì ojú tiwa ọ̀tá àrírí ìrà náà ní fún sáwọn ọmọ bí irú fún ìrà ṣe rí ṣáà ń fún fún ìrà ó ṣáà ń jẹun láyé ń ká ìtọ̀ ìrà nínú ilé rí abẹ́ ìgbẹ́ rẹ̀ ń ń kó sí ẹ̀hàn náà ń jẹun ìtumọ̀ rẹ̀ ni pé kàmá ayẹlé àlè yìí ọlọ́run bá lójú kama sàmì wọn bí la sàmì ọ̀rọ̀ tí ó dáadé wọn náà bá ń gbọ́ láì lè sí ọ̀rọ̀ burúkú ni wọn náà bá lọ́wọ́ wọn náà bá ní ẹsẹ̀ kọ́lá tó ṣàkàwé gbogbo bí tó ti máa lu àwọn nǹkan yìí ní ẹni pé ńgbà tí iná ọlọ́run bá jó ní ọgbẹ́ra pé àwọn tó ń bá ń bèèrè pé halimutala ṣó ti tó táwọn tó jẹ́ tó wọn ní iná tó máa bẹ̀rẹ̀ pé halimẹ̀ mazid ṣé ó kùn tó fẹ́ kó wá sí kò súná láti tẹ gbogbo ohun tó bẹ láyé tọlọba ṣe wà lọmọ náà anabi sọlá sọlá mi Ọlọ́run àwa fi ẹsẹ̀ ọlá rẹ̀ àwa fi dá ẹ náà àwa fi sínú ẹ náà láti fi pẹ̀tù sára iná ṣẹlẹ̀ ọmọ àti náà ni bí wàá lè fẹ́ ṣe ṣẹ́rí kàìfíyà ẹ̀ àmọ́ àdẹ́gbọ́dọ̀ sọ fún sí ẹgbẹ́ báwo ni báwo ni ó sàwọn kan lánàá látara báwo ni báwo ni báwo ni kọ́ra mọ́ mọ́lẹ̀ kiri kí wọ́n lé arákùnrin kan dànù kúrò nínú mọ́sídìí nígbà tó náà fẹ́ máa béèrè báwo ni báwo ni tó lè dà ọ́ lúrú ọpọlọ ń táàrírí a lè máa fẹ́ fi ọpọlọ ṣàkà bí bó ṣe fẹ́ ṣe ká àbí bó ń tán ṣe rí ẹni tó ní àdára ṣe wọn ọlọ́run ó pọ̀ ju sọ́mà àti ilẹ̀ lọ wọ́n ká kò lè sí yìí hù sáma wá àti wọ́n ẹni rẹ̀ fẹ̀ ju tí kòrò sí yọ rẹ̀ tó fẹ̀jú sọ́mà àtìlẹ̀ lọ. Wọ́n àṣẹ wá fẹ́ máa fi ọpọlọ ọrùn bẹ́ẹ̀ nìyẹn náà ṣe wá rí. Ṣébi ilé wá ni, ṣébi bàálù ni, ṣébi kí ni, kò ṣe fọpọlọ rò, kọ́kọ́ kíkà ro kan jẹ́ ta máa rí. Torípa jọ rí rí. Rí bàbá yìí. Lọ́lọ́run fi ń sọ bẹ́ẹ̀ fún àwọn ọjọ́ ọlọ́run náà pé ẹ̀ lè rí mi láyé. Ojú eré tó alágbárí wáyé apá rẹ̀ ká àti rọ́lọ́. Ọjọ́ ìkìyàmà làmà náà pa náà ti rí. ìyẹn náà lè tó bá sin lọ. ìfọ́sùnwá ìròyìn tọ́lọ̀ ń bá ti ròyìn ara rẹ̀ a gbà kóhun ló ní a gbọ́dọ̀ máa ṣe ìyọ ìròyìn ọlọ́run kúrò lára ọlọ́run ká máa gbéròyìn ọlọ́run sọ́dẹ̀ ẹ̀dẹ́yàn fọ́n ló lè máa yòókè àṣeyọ òun lọ́lọ́run ìkàndú ànàndú ọlọ́run ní ìròyìn yẹn kì í ṣe ìròyìn ẹ̀dá wà wọn ni wọ́n máa ń ṣe ni wọ́n ìfẹ́ táǹkọ̀ rẹ̀ ṣe yóò hùn kò sẹ́ni tí lè ṣe é tó hùn mọ̀ fún àlàmọ̀ àṣà á lápẹ̀yàmọ̀ àṣà á ẹ̀ lákàánà bá ní ètò hùn mi máa ṣe kò sẹ́ni tó lè yẹ̀mí lọ́wọ́ láyé ápàdé tí ò ní dùnmọ̀ nínú lálùkìyàmọ̀. ṣùgbọ́n àwọn ọmọdé pé láàyò sàlù àmà ẹ̀ fàál wà hàn àlùrù kò sẹ́ni tó fẹ́ kúrì ọlọ́run kò sẹ́ni tó tẹ́lẹ̀ lágbájá ń ṣe ṣìnà pẹ̀lú ẹ̀ onírọ́ ó tún lówó yàmọ̀ yẹn kírun kírun kírun kúrẹ́ ń pààrẹ̀ ó ṣe gbogbo ẹ̀ kò sí lórí látijọ́ yìí wọ́n mọ ohun tó ń ṣe. ìyàwó àìsà náà kó ṣe jẹ́ ọmọ ìmọ̀mìnì kúmọ̀ bíláì ni wọ́n kọ́kọ́ bímọ ìyàwó ànábì dání. sọlá sọlá wọ́rọ́ jọ lọ́ àjà. sọ àyíwá ṣe kankan tó náà ò Ìrẹ̀sẹ̀ni tó tó béèrè pé kí ló máa tí ò fi ṣe ààrẹ tó ààrẹ gbọ́dọ̀ tó rí kò ṣe ń tàwà àrò kó yẹ kó ṣe aláàní sí káwà àrò fáwọn afẹ́ wọ́ta ní tìrì sí ní nǹkan mí tó lè ṣe nǹkan yẹn alẹ́yìn ọlọ́run èèyàn báyà bọ̀bẹ̀ àti nínú sáré wa ní àgbáyé tàfíì kó jẹ́ kó túbọ̀ yé wa láàárín àwùjọ wa dáadáa kó làwọn kúrò níbi àwọn aburú tá a bára wa lẹ́yìn láwùjọ yìí kó wa tán àwọn àfọ àwùjọ ṣe kó tún àwa náà tá à ń gbọ́ wá àti àtàwọn tá à ń ṣe ṣe. اللهم أرنا الحق حق وارزقنا اتباعه وأرنا الباطل باطل وارزقنا اجتنابه وصل اللهم وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته

àjẹ́kù tí wọ́n ń tọ́jú òkú igi òkúta ẹ̀ka orúkọ tó tó ogun ẹ̀jẹ̀ ogun ẹ̀rẹ́dìtì ìfọ̀gbẹ́ tó lè gba igi tí ó ń wù tó lè gba igi tí ó ń wù jẹ́kù jẹ́kù jẹ́kù tó lè gba igi àwọn ará mọ̀ lálọ́wọ́ Ògún Ṣàngó Ọbàtálá irúnmọlẹ̀ tí gbogbo wa parapọ̀ báyìí tó wọn náà fẹ́ ta ẹni yìí ẹni yìí àbá ẹni yìí ẹni yìí àwọn àgbà ọlọ́run tó wọ̀ nígbà. Lẹ́yìn tí wọ́n ti wá gbé nǹkan ọwọ́ lẹ́yìn tí ìjẹ́ wáyé. Dominicọ̀ Dominicọ̀ ẹgbẹ́ ìtẹ́lẹ̀ síwájú Ògún ẹni tí wọ́n ti wá gbé nǹkan láàárọ̀ àwọn àgbà

ọlọ́run lọ gbọ́dọ̀ fífún olóyìn ọlọ́run lọ gbọ́dọ̀ fífún òun ni tàbí ìyẹlẹ tàbí ìgbọ́ ìṣẹ̀lẹ̀ tàbí ìyẹlẹ tàbí ìgbọ́ ìṣẹ̀lẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba àtòròyìn ọlọ́run. ẹ wá dáàbò ẹni tó bá gbà yìí pé ọlọ́run ló dá sọ́nà ló dálẹ̀ ló dé ìjà ló dé mi tí òun àjọ náà ṣe ìbùbọ̀ àtòlẹ̀ ìjà àtẹ́kùsòrò nínú ẹ̀ dáàbò ká máa lọ sílẹ̀ láti yẹ̀ wò kò lẹ́tọ̀ọ́ ẹni náà lọ bẹ̀rẹ̀ kọ́ kí ni ọlọ́run tó ń tòlù ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ẹni tó ṣe wípé kí ni yàtọ̀ tó ń bẹ láàárín ẹni tó ń gbọ́dọ̀ àbá tó ń fi ẹ̀sẹ̀ dúró tó ń ṣe báyìí àtẹnudé lè fẹ́ ìrọ̀bá aláwo tí babaláwo náà yà kọ́ fẹ́rẹ̀ sí kí ni yàtọ̀ láàárín wọn ìgbà náà ni wọn kò sí yàtọ̀ ó yé wa adébẹ̀rẹ̀ kò jẹ́ kí n bá ti sọ wa lórí wa alhamdulilayi wa yi alayi ọlọ́wọ́ máa ta ìlú sọ́wọ́ sí ẹ̀sọ́ rẹ kí ọlọ́run tó kàn sáàbù alẹ́sọ̀ rẹ abẹ́rẹ́ tí ìsáàbù múra sí ẹ̀sọ́ rẹ. Adúlọ̀ mi lẹ́kú ẹgbẹ́ ṣe ń pé ó lọ ń ṣe ìlú sájà kí ni ìyàtọ̀ láàárín rẹ̀ àti ọjọ́ ìdíjọ ìlú. Òbí yàtọ̀ láàárín rẹ̀ ọlọ́run àtàlóyún fún ọ̀rẹ́ adókòwò ọlọ́run àti kọ́lọ́ ń ta ọ̀nà wa náà ọ̀rọ̀ tó ń sọ lẹ́ẹ̀kan yẹn ní jẹ́rẹ̀ títù lè lóògbé àti jẹ́rẹ̀ ọmọ ènìyàn wa bá wa dá wa ní ètò wọ́n ní àwọn àfáàrí yìí nìkan bẹ̀ láti ọ̀yọ́ nìkan bẹ̀ láti èkó ọwọ́ á sí ìbàdàn ọmọ méjèèjì wọn mọra wọn mọ ọwọ́ á sí ìbàdàn ọmọ pẹ́ẹ́tà mọ̀ bàdàn àwọn àkókò làbọ̀ ìyọ́wọ́ ti àbá ìdúró lórí pé kí wọ́n ní àwọn àtúnwà ní báyìí àwọn àtúnwà ní báyìí àwọn àtúnwà ní báyìí wọ́n ní à mọ́tò ilé ẹ̀rọ ọ̀fẹ́ adúlúwé mọ́tò fẹ́wà ìgbẹ́ ní ẹ̀gbẹ́ mọ́tò ìgbẹ́ gbọ́dá pẹ̀lú òkú. bó ti ní ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ pọ̀ tó bá pàdé lóhùn rẹ̀ ìdùnnú ló máa bá bọ̀. ìyẹn wò ta ní ẹ̀gbọ́ ọ̀rẹ́ bá tẹ̀lé síwájú wúkọ̀ tó yẹ lẹ́jẹ̀ ní báà wọ́n yẹ ìdáàbò báyìí mọ́tò ìyí tó lọ dáàbò rẹ̀ ẹgbẹ́ láti ìdáàbò báyìí ìgbòrògbò èyí tí wọ́n dàbò àbáàbòtẹ́ látọ̀rọ̀ ìyẹn gbòrògbò ẹ̀jẹ̀. àbáàbí ẹ àbáàbí ọkọ̀ ní ọgbẹ́ ìyẹn jẹ́ lápá. wọ́n kò sí lẹ́sìn ìfọ̀tọ́ ní ẹ̀ka àbájọ ọlọ́jọ́ sí wọ́n ní wọ́n lò láti ẹ̀rọ ọdún ìrọ́lọ́ sí àbẹ́bùkà. ìgbà tó ń tẹ́ ọjọ́ rẹ̀ àbáàbí ọjọ́ tẹ́lẹ̀ ìgbà tí wọ́n tẹ́lẹ̀ tí wọ́n tú aṣọ àgbà ni wọ́n bá bá ẹni wọ́n wà ní lọ́ta kọ̀ọ̀kan ni wọ́n bá bá oríṣi ìdíjú àṣà wọ́n ní ìyàwó àti ọmọ ọgbẹ́ láti kò fà kò fà lọ kò fà lọ látara ẹni tó ní lọ́wọ́ tó wà ká ẹni ọgbẹ́ yìí lọ tú apá àti wọ́n bá bá apá àbọ̀ ìdòdó lọ́wọ́ ẹ ìyẹn àbúrò tó àjù àbúrò lóòótá àbúrò tó kọlọmọdé ìṣàlù wa ni ilé iṣẹ́ ń tẹ́tò ìṣòro ẹ́ ọ̀tọ́ ọ̀rọ̀ ní ń bí ẹ́ lójú kọlà ẹ̀yọ́ lè rí ọ̀sọ̀ àbúrò ẹ̀yọ́ títì yẹn tó bẹ̀rẹ̀ lórí àti ìṣòro à ń fẹ́ sí ẹwà ìlú ìmọ̀ràn ọmọ ọmọ yóò nà sílẹ̀ àti ẹ̀wọ̀ ọmọ wa náà tó dá sí wọn ní ìtọ́jú kọ́mà lọ́wọ́ àkọ́kọ́ ẹ̀ náà tó ń kọ́ ṣùgbọ́n wọn ti kí àgbẹ̀ ní pé ètò yìí alákọ̀ọ́kọ́ náà ti àgbẹ̀ ìṣòro ìwé àjùwà sẹ́yìn ètò yìí tó máa tẹ̀síwájú lọ́sẹ̀ agbára àgbàdo. àwọn afẹ́fẹ́ máa lọ síwájú bẹ́ẹ̀ afẹ́ máa tí mo tó jù. ṣùgbọ́n àwọn ọba agbẹ́dẹ̀ ìbálẹ̀ ẹ̀kún náà lọ́wọ́ ìlú rárẹ̀ àlọ́lé lọ́wọ́ o. àwọn àwọn òwe láì jẹ́ àwọn pa ẹni tẹ́ tó bá yẹ kó fẹ́ di dájú pẹ̀lú àwọn náà àgbàlá dájú ẹ̀ náà nìyẹn àtòwọ́jẹ́ ẹni ẹni tí a ti ẹni ọlọ́run ẹ bá wa káàkiri lẹ́dọ̀ ọkùnrin. àzáyébàbà àti àníná ẹ bá káàkiri ní ọ̀dọ̀ òru tó bá tó bá jẹ àní arúgbó ẹbí ìṣàbà ọlọ́run wa àwọn ìyá kan ti lórí ìdúró ọlọ́run wa kò bá kàkiri ẹjọ́ bá lóyún náà lóyún náà ní kankan ní tàbí kejì. náà lábẹ́ bẹ́ẹ̀ abẹ́ẹ̀ta ìwé ìgbẹ́dọ̀ mẹ́ta péré torí àsìkò ìyẹn ẹyẹ ìbéèrè mẹ́ta péré àwọn àwọn òbí lágbá gba ẹyẹ kọ láì lọ́wọ́ ọkùnrin kágbá lẹ́yìn lọ́sọ̀ ọkùnrin tàbí kágbá lẹ́yìn lọ́sọ̀ ẹ̀wọ̀n ọkùnrin kágbá ẹ̀ẹ́dẹ́gbá ní ìbéèrè òṣù lọ́wọ́. ẹ̀ẹ́dà ọ̀hánàlá ọjà nọ́mbà wán aláǹdàkùn láì kílẹ̀ jẹ́ ẹ̀yin nọ́mbà wán òun táwọn ìgbòsíkáwọ́ lẹ̀ ẹ̀ bá náwó wọn padà ẹ bá fi ọwọ́ wọn náà lọ́wọ́ ẹ̀jẹ̀ ọwọ́ wọn lọ ọwọ́ wọn wọ́n nìyẹn ká ó yà fún ọ̀dọ́ ọkùnrin ẹ̀yìn lọ́wọ́ sí. ẹ̀hẹ̀ ìyá wa tó lọ lọ́sẹ̀ yẹn ẹ̀yìn ní lọ́ba tẹ́lẹ̀ ọlọ́run jẹun ó lọ́ sójú ẹ̀. tó mẹ́ta náà la gbà àti mẹ́ta ṣùgbọ́n látòrí àìsàn òwò bá dàgbẹ́ àkókò ọ̀gá látòrí àìsàn òwò ọ̀rọ̀ láti máa ti béèrè láti ọ̀wọ́n ti nàmbà fọ́. àtòrí àti ìgbà ìfọ̀dẹ́sọ̀ pé ọ̀rọ̀ ọmọ ìyá kan tó ń bọ̀ nínú ọ̀rọ̀ ìyá ìdúrà olùwà púpọ̀ olùwà púpọ̀. so èyí báyìí àdúgbò láyọ̀ ìlà ni wọ́n torí báyìí àdúgbò láyọ̀ ìlà olùwé pépé tá a bẹ́ẹ̀ tẹ̀ fún ẹ̀dá tẹ̀ àdúgbò láyọ̀ ìlà ìṣá àlà orúkọ ìwé ìmọ̀tẹ́lẹ̀ ó ti wá ṣe tọ́lá tuntun náà wọ́n ti náà ní ọlọ́run sọ lọ́rùn. àwọn ọmọ wa ẹ bá ń fọ ìbéèrè mi ìṣe àlà nọ́mbà wáìn wọ́n ṣàkó láì. iye ìsáájú náà fẹ́lẹ̀ wọn nọ́mbà tù ẹ tẹ̀lé wọn. Thank you bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹgbẹ́ kí ló bá tí wọ́n sọ fún àlàyé lórí pé ìyàwó yẹn ìsìláàmù tó sọ sí àwọn òṣìṣẹ́ pé wọ́n ń já ewé wọn ń fi àgbo torí dára ẹ̀ṣẹ̀ ṣe ìgbà tó torí ìjọba náà kò níbi wọ́n ti ka àgbo káàkiri wọ́n ti ka sí ọ̀rẹ́ tó dára sí pé àtàwọn obìnrin wa kan ṣe pé wọ́n máa ń ṣe pé bàbá lóyún wọ́n máa ń lọ wọn àti ókọ́ ó yá ìgbà kan ta àgbà nípa ọ̀dọ̀ ta ìlú èkó ìyẹn fún àwọn ìlú ọ̀dọ̀ àbú. Nàìjíríà ló ti fi méjì. Àkọ́kọ́ lè fi ẹni tó wà conscious pé àwọn ojú ìlú tó dá nínú ìlú. Tẹ́tí àtàwọn ìlú máa bí. Ó mọ̀ bá ẹni bí àwọn ọmọ bí àwọn babaláwo àyàwó ọ̀pọ̀ ìjọba ìwọ̀n sáré ìwé ẹ̀rọ ìṣe solution tó wà jù ẹlẹ́kìtì pé ẹni tí bàbá ẹ̀ jẹ́ ti lọ tó máa ń yíwọ́ padà ló fi ẹ̀rọ tó dáa fún ìṣẹ̀lẹ̀ tó wà. tí ẹni bàbá yẹn wá ń bí torí pé tó bá fún ọmọ ẹ tó wọ ọmọ ẹ lè tẹ̀lé àbújá tó ní pàtì kan náà ló gbé tó yìí. nà ẹ tó wá dá òbẹ̀rẹ̀ méjì ẹ̀ ẹ̀ بسم الله الحمد لله وصلى الله وسلم وبارك على محمد وعلى اله وصحبه ومن والاه náà lórí ìbéèrè alákọ̀ọ́kọ́ lórí ọ̀rọ̀ àgbo náà àbí àgúnmu látúnfẹ́ lójú sí ìyàtọ̀ wà láàárín àwọn nǹkan ìwòsàn àti àwọn àjò àṣírígbò ọ̀dàrí kan ìyẹn náà àwọn àgbà kó lè máa jalè àti oríṣiríṣi àwọn yẹn náà wá náà mọ̀ yàtọ̀ àmọ̀ wọn ṣé láwọn yẹn wọ́n di Islam ọ̀farama ọ̀rọ̀ wọn bàbá pè ní ẹ̀gbọ́ òun ká pè òun lórí eléyẹn lórí ìdáàbòbò ṣùgbọ́n fún ìwòsàn ọlọ́wọ́n bá tú wálẹ̀ kódà náà bí di ìdí sọ fún wa ni sallallahu alaihi wasallam kódà tó tún di di rẹ̀ kọ́míǹdì àwọn nǹkan ọ̀wùsàn fún wa. lọ́sàn àwọn nǹkan àṣírí bò náà àti nǹkan ìṣọ́ wà ní ogún ṣẹlẹ̀ gan-an láyà náà bí sọ̀rọ̀ lọ́wọ́ yẹ kó tó kàn bàbá láwọn oríṣiríṣi ìfúnpá ìgbà di ó ń dè. ìtókùtù ayé àti àwọn èèyàn máa ń tú àwọn misinterpretation tó kún gbòòrò lónìí láti ahọ́n àwọn oníṣòkùsọ̀ wọ́n ní wàá kú wà tó wà ń bẹ yẹn oúnjẹ kú wà ní gbẹrẹ kú wà ní gbàdí kú wà ní ọlọ́run ní ẹ̀pàlẹ̀ ń tẹ́ bá ní lágbára mọ́ kẹfì ẹ̀ntẹ̀rẹ̀kúnná kọ̀ọ̀tún rẹ̀ rọ̀mọ́ sódà òní gbọ́dọ̀ yẹn wa rárá o ìyẹn kúrò ànábì ń sọ fún wa ṣùgbọ́n nǹkan òwòsàn fún ìwòsàn ara ìtọ́ni fún wa nínú ṣẹ̀ríà Islam láti lò ó anabi rẹkọmẹ́ndì oyin gígí fún irun ó rẹkọmẹ́ndì abasada fún gbogbo ìwòsàn ara ó rẹkọmẹ́ndì tọrọ àkọmí báwọn sí àwọn àrùn tọrọ mójútó ẹ dé bá ṣé ṣe ẹ̀rí nǹkan dòtún tó ń ṣẹlẹ̀ yìí ní ọ̀nà àwọn ti lóríṣiríṣi nǹkan anabi níṣẹ́ tí wàá mú tọrọ àkọmí sí ó rẹkọmẹ́ndì tọrọ àkọmí ní kiri àkọmí wàrà rẹ̀ oríṣiríṣi àwọn nǹkan anabi fi kàn sàhábà oríṣiríṣi nǹkan lànàbí kọwa fún ìwòsàn ẹ̀rẹ̀ ìtàdáwọ̀ ọ̀rẹ́gbàdàwà ọ̀nà Allah ma anzala dawa ma anzala da'u illa anzala ma'ahu dawa'ahu alimahu man alimahu wa jahilahu man jahila ìṣọ́nà ọba ní ẹrú sin ọlọ́run ẹ máa ṣe ògùn ìwòsàn ara yín sáàrẹ̀ bá ń ṣe yín lára ṣe ògùn ìwòsàn rẹ̀ ìtúrúkọ́lọ̀ òsàn àrùn kan kalẹ̀ sáyé pé kó sọ àrùn kan sáyé àbí kó sọ ìwòsàn rẹ̀ kalẹ̀ pẹ̀lú rẹ̀ ẹni ẹni tó máa mọ ò mọ ẹni tí ẹni tí ò mọ ẹni mọ ẹni tó máa mọ ẹni tí ẹni mọ ò mọ yorùbá náà dẹsọ pé ẹni mọ yìí ò mọ yìí ní àpèlè ogun ogun wo san nílé ìta ń sọ yẹn so agbo ibà agbo typhoid agunmu inárun ogun ọ̀pá ẹ̀yìn náà ilẹ̀ tútù kankan gbogbo àwọn eléyẹn kò sí nǹkan tó pa nínú ìṣẹ̀rẹ́ islam lójú wọn ọgbà tí o bá ti fi haram nínú ẹ̀ ọmọ ń ṣègbóná ẹ wá lọ mú ewúro ẹgbó ẹ wá fún gbogbooro sí haram tó wá ń bẹ̀rẹ̀ àti sọlẹ̀ náà wọ́n la ó ní má anzalallahu shifaa ummati fima harrama alayhi ọ̀kàmọ̀kàdé ọlọ́lọ́wọ̀n fún wòsàn àlẹ́ ọmọ mi sí ju ka haram ó dẹ̀ dídì sọ̀tọ̀ sí lọ́tọ̀ onínàmọ́ òwò àjà ó wọlé sọ̀tì jà wa ó ní ni kì í ṣe wòsàn sọ̀rọ̀ ti kílẹ̀ nǹkan haram àlè wáwò sàn bẹ̀ sọ̀rọ̀ òbèrè yẹn ṣe jẹ́ nìyẹn dáhùn lórí béèrè mi. irọ́ eléyìí ò kí ń ṣe ìyẹn ti jọ idán èèyàn yàgbẹ́ tán wá ní kọ́ bu nǹkan yẹn sórí ẹ̀ á ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí rárá nǹkan òsàn táwọn ẹgbẹ́ kọ́ gbọ́ bábà ìsàlẹ̀ rí lákọ́ọ́lẹ̀ náà nǹkan òsàn tá ń lò sára ni ìṣàwọn àlùtẹ̀ wà bù sórí ìtọ̀ àbí ẹ̀bù sórí ìgbẹ́ ìyẹn ti ní ìsúnmọ̀ kan mi àbí kíkè bá ti ń ṣe kọ́kàn rẹ wà nínú ẹ̀ ẹ má jẹ́ kí ìdíkíní yẹn kan lẹ́ o rárá tí ń ti ń jẹ́ bẹ́ẹ̀. aláboyún wà nínú oyún wọ́n wá rẹkọmẹ́ndì àwọn kọ̀ọ̀kan fún tó máa jẹ́ tó máa jẹ́ kí ọmọ ńlá làáfíà dáadáa nínú tó máa fọ̀dọ̀ sí tó máa tó máa jẹ́ kí ìmú ẹ̀ wà òkè tó lè tún ṣèkún lọ́wọ́ tí òfin ní ti ní àwọn àrùn kan láti nú pẹ̀lú àánú ọlọ́run tó ẹ̀rù fún àwọn olóyìnbó náà wọ́n ní ferrous àbí kí náà ti pè pẹ̀lú apiplus àbí kí náà ti pè folic acid folic acid wọ́n ní láti lè máa fọ àwọn ìdọ̀tí inú yẹn tó tí àwọn bàbá náà bá mọ àwọn àgbo àbí àwọn ewé kan tá a lè sè tá a lè mú tá a lè jẹ tó máa jẹ́ ìrọ̀rùn fún ọmọ yẹn nínú láti fi jẹ́ ìwòsàn fún àbí ìfúnlágbára tí o ti haramu náà kò tún tó kúrú bẹ́lẹ̀ yẹn so wallahu ta'ala ala. bàbá tí ó jásí pé kò ṣe Islam wọ́n sọ fún ọmọ ọ̀gbẹ́ tó ń bá kú ọmọ yẹn ni kí ó wẹ̀ òun abótí tún wá fún ọmọ nínú property ẹ̀ ẹ má jà dàpọ̀ mọ́ra wọn bàbá tí ó ṣe Islam so ó wá fún ọmọ nínú property ẹ̀ lójú ayé ẹ̀ ọmọ yẹn lẹ́tọ́ àti gbà á lójú ayé bàbá yẹn kékeré lè fún wa lẹ́bùn ká gbà àwa náà lè fún ṣùgbọ́n tó bá ti kú a lè pín ogún ẹ̀ àwa náà ọ̀ lè fógun wa fún kékeré ṣùgbọ́n tó bá fún wa kó tó kú ẹ̀tọ́ wa ni tánà bá fún ká tó kú ẹ̀tọ́ rẹ̀ ni ó yàtọ̀ tó gún ó wá ní àwọn anìkáwé ẹ̀fún àwọn anìkáṣe dákáṣàwó àwọn ajẹ́rẹ̀ sí ṣe wà sókùn pé ìbádẹ̀ dùn tẹ́ ń sọ yìí ò kálẹ̀ rí jẹ́ mùsùlùmí ni nípa ìjẹ́ mùsùlùmí kò sáǹfààní ìwé ọ̀kan tá a fẹ́ wí ẹ̀fún yìí torí ìwé tá a máa bẹ̀ fún ìwé bí ti láì ọlọ́run lè jẹ́ gbogbo kó kírun nígbà tó bá ti sọ ọmọ yẹn náà wá sọ di tó máa máa sọ di lójúmọ́ dájú ẹni orú yìí kí n rẹ̀ fún yín ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rẹ̀ sí kírun ní sísìn ba lè rẹ̀ fún yín nígbà tí báyìí kò gbà wọn jọ mọ́ mọ́tà káàkà kiri ibi tí mo bá lè kó wọn jìnnà abẹ́òkúta kálẹ̀ wá kírun sí ara tá máa pọ̀ gan ni o. tí o bá ti kírun tó fi kú ọmọ gbọ́dọ̀ wá sọ fún mo fẹ́ tẹ̀lé àsọtẹ́lẹ̀ bàbá mi kó wà lọ bẹ̀rẹ̀ sí wíwẹ̀ fún bàbá tí o bàbá tí o kírun tí o ṣe Islam ọtún máa lọ fàṣọ sí lára kọ́nà tó máa bá wọn gbé wọn fẹ́ sí rárá o ẹni tí ọba ti ṣe sáàmù tó bá jáde láyé bó ṣe nà kó súnmọ́ wa tó àwa kọ́lá ní kápá fífín má kò kàn wá káfílẹ̀ fáwọn tí wọ́n jẹ́ kékeré ẹgbẹ́ rẹ̀ láti sí kọ́nà má ṣàwọn bí wá kékeré àtàwà rẹ̀ ìbéèrè mi wà tí wọ́n béèrè ìbéèrè mẹ́ta méjì ẹni ẹ béèrè ẹni tí wọ́n sin ẹni tí ó yàtọ̀ kó wà nǹkan ìgbà tó máa fi tají báyìí ó ti bára rẹ̀ nílé ẹgbẹ̀jẹ̀ àbá kan náà wá ti jangbẹ́nẹ́ lórí jangbẹ́nẹ́ lára ọ̀daràn náà tí wọ́n gbé ọbẹ̀ ó yẹ kó sùn wọn sí kọ́ọ̀tù. ẹ a kí ló dé tẹ́tẹ́ bá ẹ̀sìn mi jẹ́ a ẹni tí wàá ní ẹ̀wọ̀n ọmọ ẹni tó ṣì pẹ̀hún kí máa kú àbí ṣe ní kí máa kú ni ṣẹ́yìn lẹ́lẹ̀ mímì ni tí mo bá kú ṣe bọ́dọ̀ ọlọ́run ni mo ń lọ ṣẹ́yìn náà ìjókòó ni ṣùgbọ́n ẹlòmíì náà tó bá ti bẹ̀rẹ̀ sí nǹkan bá ti bẹ̀rẹ̀ sí ṣé àmà ní gbogbo bí wọ́n ti máa lọ́láfíà ní kẹ́bà gbémi lọ kò bá jẹ́ ṣọ́ọ̀ṣì ni ó kò bá jẹ́ kíní kan ni ó àlàáfíà ni mi gbọ́dọ̀ kó báyọ̀ àti mo bá fi lè kó ojú tì yàn <laughs> àrẹ́jú tì yẹ. tó bá kú ọkọ làkọ́kọ́ tó wà kọ́kọ́ kú wọ́n dẹ̀kọ́ ni wàá kú <laughs> kú bá ní nígbà tí wà nígbà tó kàdà á kú ní ìsìn táwa lójú tì ọlọ́pẹ́ ṣàánú wa fẹ́ni yẹn gbọ́dọ̀ jẹ́ kí ni òun bàjẹ́ ọlọ́run kọ́ kókò tí ìjẹ́ kó fẹ́ lálàáfíà ṣùgbọ́n tó bá kókò máa ń pa tí wọ́n fi gbé débẹ̀ ọlọ́run àbá ò ní jẹ́yà lórí tí ò máa ń pa rẹ̀ ṣùgbọ́n tó máa jẹ́ náà lákọ́ọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ ni kó tajú kọ́ ni ah bàbá yìí kú jù gan o mo máa ti rò pé mo máa ti lọ́ọ́ máa nì ọ̀pọ̀lọpọ̀ bàbá yìí ah ẹ máa ṣe o tó bá fi lè sọrú yẹn ìmọ̀ni rẹ̀ ti dì má ṣùgbọ́n tí ni ẹ bá bàjẹ́ tó ní ah, ẹ bá ti mi lẹ̀ bíbi tẹ́ gbé mi wá yóò ṣọ̀nà ọlọ́run kò mo dọ̀ gbẹ́rẹ́ kọ́ ló jí mi kódà gbogbo ara ń já mi pẹ̀lú ti dá mi lára ẹ̀ tọkàn pàbọ́dì mi jẹ́ fi ìmọ̀ni yẹn hàn ajá tó tó kò mọ̀ nǹkan tí wọ́n ṣe kò dẹ̀ dúró lẹ́mí ẹ̀ lọ́pàá báyìí kọ́mọ̀ máa nígbàgbọ́ kábàjẹ́ kékeré máa rí bá kankan lẹ́mí wa sọ́ọ́ nǹkan nínú. nǹkan nínú àwọn ìyá wa wọ́n fi ìwé ìròyìn ránṣẹ́ wọ́n ní kí làwọn lè ṣe lórí ọ̀rọ̀ ọmọ wọn tí wọ́n jẹ́ ọkùnrin nǹkan bí ọmọ nàìjíríà nǹkan bí ẹgbẹ́ sí ìrọ̀lá bẹ́ẹ̀ sí tó ṣe pé ó mú ọ̀wọ́ gidi fún ọmọ ẹni tó